الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة والخمسين من سورة يونس في الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ọlọ́run bẹ lẹ́dàá wa nínú àyà yìí ó ń ṣe ìyàrá sí àwọn ẹ̀dá rẹ̀ tó dá pẹ̀lú oore tó ṣe fún wa oore sísọ alukur'ani alápọ̀nlé kalẹ̀ fún ìránṣẹ́ rẹ̀ alápọ̀nlé anabi wa sallallahu alayhi wa sallam. ọlọ́ni yá ayyuhannas apẹ ẹ̀yin èèyàn lápapọ̀ ìdí ni pé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó yàtọ̀ gbogbo èèyàn ọba ara sí yàtọ̀ sáà ànábì tó ti ṣáájú àwọn èèyàn wọn lọ́lọ́run máa ara wọn sí ṣùgbọ́n nínú tọ́lọ̀ fi mọ́rọ̀ rẹ̀ yàtọ̀ síta àwọn aránṣẹ́ tó síwájú òun náà ní kọ́lọ̀ rán sí gbogbo àgbáńlá yìí ni. ìrẹ́ nínú hadith eléyìí tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde níbi tí anabi sallallahu alayhi wa sallam tó ti ń ṣàfihàn irú àjùlọ àti ọlá tọ́lọ̀ ń ṣe fò lórí àwọn anabi tó ti síwájú. Si ó ní وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة àwọn ànábì tó síwájú níṣẹ́ lọ́rọ̀ máa rán kálukú wọn sáwọn àjọ wọn àwọn èèyàn wọn ṣùgbọ́n mi ò ọlọ́run rìn mí sí gbogbo àgbáńlá ayé lápapọ̀ ni. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا يبقون فوا الله بس تراتي ما سيك نيا يعني ودودات رقل وين النبي محمد صلى الله عليه وآله وسلم كل ذا جول سيك الله فوق باب لاي العالمين ندعي وقال يا وين أتوا الجنه ogun alọ́lọ́run anabi sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira o àfi sí àwọn èèyàn lápapọ̀ gbogbo èèyàn kò lè jẹ́ ẹni tí wọ́n máa fún ní ròdùn olùṣèkìlọ̀ fún ni. bí ọ̀nà tó lọ́run rán anabi sallallahu alaihi wasallam torí ẹ̀ ọlọ́ni yẹ́ eyín hàn náà. apẹ̀yìn qad ja'atkum maw'izatun min rabbikum ìkìlọ̀ kan ti dé wá bá yín látọ̀dọ̀ olú ẹlẹ́dàá yín o ìkìlọ̀ tó máa ń hàn ní létí pé ká dínà sí àwọn àbàjẹ́ ìkìlọ̀ tó máa ń ṣe ìkóni níjànú fúnni níbi àti lọ́ọ́ máa bá ń tọ́lọ̀ ọ̀fẹ́ wọ́n ṣe fẹ́ ònlé máa fi sudur ó sì jẹ́ ìwòsàn ìwòsàn fáwọn àrùn tí ń bẹ nínú gbáàyà àwọn àrùn sújú àwọn àrùn iyèméjì eléyìí tí máa bẹ nínú gbáàyà tí nǹkan dojú sú yàn pé bó ló ṣe wá lè rí báyìí ṣé kò yẹ kó jẹ́ báyìí ẹ gbogbo táwọn lẹ́yìn náà ń sọ náà ṣé kò sì sọ̀rọ̀ ń bẹ. bákan náà àrùn iyèméjì ṣé gbèǹde ń bẹ ni ò sí sọ́lọ́ ń bẹ ni ò sí sónìkan la gbọ́dọ̀ sí ni àbáwọn míì tún àtà lè sìn sónìkan ló lọ lágbára tó lè sí ni àbáwọn míì náà bẹ. so Al-Qur'an ó máa ń ṣe ìwòsàn gbogbo àrùn gbogbo ìdọ̀tí gbogbo ẹ̀gbin gbogbo àmójì eléyìí tí máa bẹ nù gbáyà. wa hudan wa rahmatan lil mu'minin sílẹ̀ àìtí wọ́n jẹ́ àti ní mànà ìkẹ́ fáwọn olùwàgbọ́ òdodo. torí náà làwọn ti jẹ́ni tó mọ̀nà láti jẹ́ni tó rí kẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọba tó ga amúnini nìkan lélẹ́ yìí wà fún ọ àwọn ẹni tó gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ tó sì gba ntọ́lọ́ fi ran gbọ́ lódodo lọ́wọ́ fún àwọn ẹni tí wọ́n mà dájú lódodo pé ntọ́lọ́ fi ran lódodo àwọn lọ́wọ́ fún yàtọ̀ sáwọn ẹni tó gbọ́ tó fetí pàlà báyìí wọ́n à lè yìí báyìí eléyìí dá bí ọ̀rọ̀ ọlọ́run. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا àwọn sọ kalẹ̀ nínú alukur'an ohun tó jẹ́ ìwòsàn àti ìkẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n tó jẹ́ ìwòsàn àti ìkẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo yìí kò ní í ṣe àlékún kankan fáwọn alábòsí bí ìbá ṣòfò ìdí nìyí tó fi jẹ́ pé ìwé kan náà ni làwọn kan tara rẹ̀ sórí ire àwọn kan sì tara rẹ̀ sórí ibu ọlọ́mọ ń ṣe alukurani gbé àwọn kan ga yóò sì fi rẹ̀ kan sílẹ̀ yóò sì sọ àwọn èèyàn di pàtàkì yóò sì fi sọ àwọn èèyàn kan di rẹ̀kùrẹ́kù aláìníláàrí kọ́bọ̀ tó ìhà tí kálukú bá kọ sí tìrọ̀ ọlọ́ọ̀ onáà ni ó ṣe àpèjúwe ní ti ọ̀tara tìrọ̀ ọlọ́run tún ní qul huwa lilladhina amanu hudan wa shifaa sọ fún wọn pé alukur'an yìí wọ́n ti ní mana ló jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ìwòsàn ló sì jẹ́ fún wọn. والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد ṣùgbọ́n àwọn ẹni tí kò gbàgbọ́ èdídì máa ń bẹ ní etí tiwọn kò ní jẹ́ kí wọ́n gbọ́ alukurani ní gbígbọ́ tẹni tí ó sàǹfààní pẹ̀lú tí ń bẹ́ńbẹ́ alukurani gan tẹ rí yẹn gan yóò tún ṣe sábà bíi kí wọ́n fọ́ lójú kí wọ́n má rí dáadáa tí ń bẹ́ńbẹ́ á ń bọ̀sibọ́sí pé wọ́n lè lò wọ́n lè tẹ̀lé. أولئك ينادون من مكان بعيد àwọn eléyìí ni wọ́n ń pè lọ́nà tó jìn réré wọn ò gbọ́ ọ̀nà tó jìn rere ni wọ́n ti ń pè wọ́n wọn ò gbọ́ ámbọ̀sibọ́sí wọn tẹ̀lé wọn ò ní tẹ̀lé torí náà alukur'ani nìyẹn eléyìí tó lọ́wọ́ bá sọ kalẹ̀ iná làwọn olùgbàgbọ́ òdodo gbọ́ táwọn fi ń sin tó lọ́wọ́ bá fẹ́ òun náà ni wọ́n rí tọ́jẹ́ ìwòsàn fún gbogbo àrùn tí máa dá yẹn láàmú lọ́kàn àrùn iyèméjì àrùn kí nǹkan dojú sóyàn gbogbo ẹ̀ làkúránì mú kó fáwọn olùgbàgbọ́ òdodo àti pé alukurani yẹn hudan ìmọ̀nani o wọ́n rahma ìkẹ́sì ni lil mu'minin fáwọn olùgbàgbọ́ òdodo tó bá kí tó tara rẹ̀ mọ́nà ó túmọ̀ sí pé ọjọ́ kan náà olùgbàgbọ́ òdodo ọgbọ́ tara rẹ̀ mọ́nà. ó túmọ̀ sí pé ọjọ́ kan náà àwọn olùgbàgbọ́ òdodo. bákan náà ẹni tó ṣe wípé kọ̀tara rẹ̀ rí kẹ̀ ọ̀dájú pé kọjọ́ kan náà àwọn olùgbàgbọ́ òdodo. nítorí pé ẹni tó ṣàǹfààní lára alukur'an tí ó fi mànà tí ó ṣàǹfààní lára alukur'an tí ó fi rí kẹ̀ àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo. ọlọ́run ọba wa ni. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فهو بفضل الله فلولي tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún yín látàrí àjùlọ tó ṣe fún yín èyí tó ṣe fún yín pẹ̀lú àjùlọ rẹ̀ alukur'an tọ́lọ́wọ́n bá fi fánàbí muhammed sallallahu alayhi wa sallam pẹ̀lú àjùlọ rẹ̀ eléyìí tọ́lọ́wọ́n bá ṣe ní mànà tọ́ọ̀sì dẹni tọ́ mànà ẹ̀bùn tọ́lọ́wọ́n bá ṣe fún yín látàrí ẹ̀sìn òdodo tọ́lọ́wọ́n bá fi ṣèké yín alìsílám tọ́lẹ̀ fúráhù oníkẹ́ dunu sí o ẹ̀ máa dunu sí ìmọ̀nà tọ́lọ̀ ń fún yín ẹ̀dùnnú sẹ́sìn òdodo tọ́lọ̀ ń fún yín ṣe kò ń gẹ̀rẹ̀ alhamdulilayi ọlọ́run ni ẹ̀dùnnú sẹ́lẹ̀ yìí kí lóyún ọba tó máa dunnú sí yàtọ̀ sórí ńlá yìí oore kọ́lọ̀ ń fi wá mọ̀nà nígbà tó mú kí ọ ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn sínú oore kó fi ẹ̀sìn òdodo ó fi táwa lọ́rẹ̀ẹ́ nígbà tí ọgọ́rin èèyàn ń wá tí wọ́n á rí kí wọ́n làwọn wá gbé sọ́lọ̀ kí ni dáadáa tá a ṣe síwájú tọ́lọ̀ fi ṣàánú wa báyìí àánú rẹ̀ náà ni àánú tó ṣe fún wa náà ni wọ́n bí rahmẹ́tẹ̀ àánú ọlọ́run ń ṣe fún yín àjùlọ rẹ̀ àti àánú tó ṣe fún yín onáàní kí ẹ máa dunnú sí o tàbí náà ni kẹfẹ́ ni ẹ fọ́ra hó àwọn eléyìí ní kí ẹ máa dunnú sí huwa khayrun mimma yajma'un eléyìí tọ́lọ̀ ń ṣe fún yín o látàrí kó sàjùlọ rẹ̀ fún yín ó tún ṣèkẹ́ rẹ̀ fún yín tá a kí ẹ máa dunnú sí olóore ju ní táwọn ń kójọ lọ olóore ju ní táwọn ń tẹ̀sẹ̀ mùsùlùmí ń kójọ lọ ẹrù ilé ayé pàǹtí rẹ̀ nǹkan tí ń ṣe wọn lójú mèremère nínú ilé ayé nítorí pé òun àti gbogbo ohun tó bí ohun tí parun ni kò sí tàbí ṣùgbọ́n kò síbùyẹ̀ sí gbogbo ohun ẹ̀rí ẹ̀ lè kójọ nílé ayé ń bí ẹ̀yin tẹ́ ìṣe mùsùlùmí àti mùsùlùmí gan-an gbogbo ẹni tí ọ̀tá ni yàtọ̀ sóore tó lọ ń ṣe fún wa nípa fífi wá mọ̀nà tó fi wá mọ̀nà kò ní í parun. ẹ̀sìn òdodo eléyìí tọ́lọ́ fi ta á kò ní sọnù eléyìí ni tí èèyàn máa ń dunnú sí kí ẹsẹ̀ pé mo rówó mọ kọ́lé lọ gbóńlù ọmọ wa lòlù sí ọ́nbàdì ọmọ àtàdéréke àbí mo rówó mọ ra mọ́tò lọ́mọ wa ya yọ̀pọ̀rọ́ tèmi náà ń kò sí rẹ̀ àbí mi náà ìgbà tí wọ́n hàn láti mi láti sọ èyí tí mo ní lákàntì owó lọ́tà bua kí n máa wá jó kí n máa wá dunnú kọ́ ọ máa yọ̀ eléyìí kọ́ ni tí wọ́n dunnú sí òun kọ́ ni wọ́n yọ̀ sí torí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí bí wọ́n ti ṣe pọ̀ tó tí wọ́n ní padà tán inú káwọn kọ́kọ́ tán kẹ́ni tó ni wọ́n tó tán àbí kẹ́ni tó ni wọ́n tán nígbà táwọn ò tí ì tà. kí a á ní nǹkan àdùnnú ni nǹkan àdùnnú náà kò ní gbọ́ ọlọ́ọ̀bì kan ibi tó rí náà ló fi sí tí ọba tán kó tó di pé wọ́n tán torí náà ayà yìí wọ́n tọ́ka sí pé ètò tó dunnú sí ètò tó yọ̀ sí onáàlì mànà tọ́lọ̀ ń fún wa ẹ̀sìn òdodo tọ́lọ̀ ń fi ta lọ́rẹ̀ ìmànà tọ́lọ̀ ń fún wa ẹ̀sìn òdodo tọ́lọ̀ bá fi ta iná lọ́yẹ kéèyàn dunnú sí kọlùbí fọ́ọ̀bù lẹ́ sọ fún wọn pé àjùlọ ọlọ́run tọ́lọ́wọ́n bá ṣe fún wa nípa fífi wá mànà tó fi wá mànà wọ́n bí rahmatihi ẹ̀sìn òdodo tọ́lọ́wọ́n tó fi ta á lọ́rẹ́ nígbà tó ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́nà kúrò nídìí rẹ̀ torí náà lọ́yẹ kẹ́ ẹ dunnú فبذلك فليفرحوا إليه كما جنسي فليفرحوا ليفرحوا إليه أمر الثاني إذا فعل مضارع مسبوق بلام الأمر الثاني انتقى في كل كان ṣùgbọ́n wọ́n fi láàmù kan síwájú rẹ̀ à ń pè ní láàmù àṣẹ tẹ̀lé ẹ̀fọ́ráhù kọ́ ọmọ dunu àṣẹ ni látọ̀dọ̀ lọ ẹ̀dunu sórí tọ́lọ̀ ń ṣe fún yín nípa fífún yín mọ̀nà tó fún yín mọ̀nà ẹ bá bọ́lá sọ pé lèyìn fẹ́ lóò sáàtì mi ń sáàtẹ lèyìn fẹ́ yóò fẹ́ fẹ́ẹ́ lè rẹ̀ mọ̀sibọ́kọ́n lè láàmì ọmọ tó o ti dàṣẹ́. تبقى ليذهب ليذهب ليذهب الولد إلى السوق ليذهب الولد إلى السوق قم أنا يا بوجالو وتدعسك torí ẹ̀fẹ́ lè fẹ́ràhù àṣẹni látọ̀dọ̀ ọlọ́run pé ẹ máa dunú sí lè. tọ́ ẹ dunú sí ìyẹn ní pé ẹ má jẹ́ kí dáadáa náà bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ má fi ṣeré rárá nítorí pé ìdùnnú kó lè bá a kalẹ̀ ìyẹn á máa lò dáadáa ni ẹdùnnú ṣe ẹ má fi islam gbà pààrọ̀ nítorí tó bá ti fi islam gbà pààrọ̀ tìẹ bọ nìyẹn tìẹ bọ nìyẹn oníṣòro débọ láyé lófi wá dára àbòmíì tìẹ ti bọ orí ibú di tiẹ kọlẹ́gì lásán ó gbé ọmọ mi torítorí torí ẹ̀ fẹ́lẹ́ faraho ẹ̀dùnnú sí gbogbo tí yẹn bá dùnnú sí èyí jẹ́ bọ́ mọ́yàn lọ́wọ́ gbogbo tó bá dùn mọ́yàn nínú tí yẹn ní èyí jẹ́ òbí àwátì fẹ́lẹ́ faraho ẹ̀dùnnú sí ẹ̀dìmú lọ́wọ́ méjèèjì ẹ má ṣe fi gbá paarọ̀ eléyìí ó pàtàkì púpọ̀ táyà yìí eléyìí ni àlàyé rẹ̀. يجي عن ظلمات تسع لايرة ونقول بفضل الله وبرحمته أي بهذا الذي جاءهم من الله من الهدى ودين الحق فليفرحوا إليه تلو أبا مو أبا مما ناتيه سنو دي دولين فوما دونسي سو أبي بعثيري بقى قنوع على ذلك ومن في آية يسري láti fi sọ pé mọ́wúlìdì táwọn ń ṣe àwọn ti rẹ́ẹ̀rì rẹ̀ báyìí ṣé ẹ̀rí lọ́wọ́ kọ́kọ́ síwájú ni àbí sẹ́tàǹtì lọ́wọ́ kó síwájú ká máa wá wẹ̀rí fún á nǹkan lọ̀rọ̀ àwọn aládàáda alẹ̀ ẹ̀yin ti ń sàdáadáa alẹ̀ lọ ọdún gorí ọdún oṣù ń gorí oṣù ẹ̀ẹ̀mẹ́rí rẹ̀ ẹ̀sánfà níyàtọ̀ dáadáa lọ ẹ ń wò pé kò ní burú kò ní burú yọ da náà ni yọ da náà ni à ń wẹ̀rì à ń wẹ̀rì ẹ̀rí rẹ̀ ń kọ́ à ń wà wọ́n náà ti wá rí báyìí wọ́n lẹ́rìí mọ̀lídì ni o àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n lẹ́rìí rẹ̀ ká jáde wọ́n ní kọlùbí fọ́bẹ́lẹ́lẹ́hì wọ́n bí rahmẹ́tìhì tẹ̀bí bẹ́ẹ̀ lẹ́kẹ́fẹ́ lóye fọ́ra hù wípé bíbí tá a bí débi bí tá a bẹ ànábì àti mímọ àtàjọ̀dún ọjọ́ òbí rẹ̀ oníkẹ́ ẹ máa dunnú sí ẹgbẹ́ tọkùtù ẹgbẹ́ tọkùtù àwọn aláìmọ̀ kan wá ké lọ yóò Allahu akbar àti wàá rẹ̀ rí ẹ̀ báyìí <laughs> ẹtì wàá rẹ̀ rí ẹ̀ báyìí àti bí òun ẹtì ń sè ẹtì wàá rẹ̀ rí ẹ̀ tó sì jẹ́ pé nínú òfin ọlọ́run wala yaf'alu fi'lan hatta ya'lama hukma Allahi fihi bẹ́ẹ̀ náà sọ ọ́nà tíra kékeré tí gbogbo yín ti kọ́kọ́ kàn Mukhtasar al-Akhbar wọ́n lè ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ kan níṣẹ́ láyè ṣáàdù kó tó máa kí ni ìdájọ́ ọlọ́run lórí èèyàn wàá mọ̀ ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ ẹ̀ wá gùnlé ìgbé tí wàá rí gbé ìgbérégbè ẹ̀ wọ́n á lẹ̀ rẹ̀ báyìí ọmọ ìṣe fún yín o ó ṣe fún yín ó forí sọta fún yín torí náà sọ́ọ̀rì ń bẹ́ẹ̀ kò sẹ́rì ń bẹ́ẹ̀ tí wọ́n bá mà ọgbọ́dọ̀ mà pé àwọn ahlu sunnah jamaa wọ́n ní àwọn píríncípù ẹgbẹ́ kò sí bí àìmọ̀kóṣe máa hóṣẹ lórí èèyàn táwọn píríncípù yẹn ò ní gbọ̀n dànù kò sí bí ló ti máa lórí èèyàn àwọn òfin tí ò ní dànù kúrò lórí. ayé àti àwọn ń sẹ̀rí mọ́lì ọlẹ́rìí

pé kọ̀dájú fún ànábì gbọ́ yìí tó fi kú à àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ kò gbọ́ kí ni yé ok ọ̀dà ẹ̀yin gbọ́ yìí jùlọ rárá o wọ́n náà ti wá mọ ẹ̀sọ́ sí yẹ́s a lè gbọ́ yìí jùlọ ok ajẹ́kùn lọ́wọ́ kọsẹ̀ mọ́lì tó náà bá gbọ́ yìí bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí pé a a àrí lákọọ́lẹ̀ ok ẹ̀rí lákọọ́lẹ̀ bóòlù ti wá bẹ́ẹ̀ bóòlù ti bẹ́ẹ̀ ọdájú pé àgbọ́yé kàgbọ́yé ńlẹ̀ pè lágbọ́yé tẹ lẹ́ẹ̀ni tí àyà yìí tó fi wá tọ́ka sí mọ́lídìí tó jẹ́ àdáda lẹ̀ mọ́lídìí ń bẹ nínú nǹkan tó yẹ pé téèyàn bá ṣe ọlọ́run dà lùgbà yà nítorí pé laysa alayhi amrullah wala amrur rasul sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ọ̀sọ̀ pé kẹ́ẹ̀sì ànábì òsì sọ pé kẹ́ẹ̀sì.

tìrìkọ́lọ́ وما wa الرسول فخذوا وما نهاكم عنه ma nahakum anhu fantuh gbẹ̀dára ìlú àmú abàáyé ẹ̀ṣẹ̀ ẹ̀dìmú ẹgbẹ́ àmúlọ́wọ́ méjèèjì gbẹ̀dọ́ bá ti ní ká pàtì ẹ̀ pàtì ó sì dájú pé mọ́lẹ́dì ń bẹnu dáná bí ní ká pàtì torí padà dálẹ̀ ni muttafaqun alayhi ànábì òsì al-khulafa ar-rashidun òsì kí wọ́n á là ń pè ládàá dálẹ̀ mo rò pé هنا ليس في من عمل عملا ليس عليه امرنا فهو رد من احدث في امرنا هذا ما ليس منه فهو رد كلا ريتان تنوع ثانيا من احدث في امرنا انا لما لون بوبا بيني هذيك تشوف بوبا لا يلقوا يا سقي ابن تيميه رحمه الله إما جماعة ما ويلي تمنا دوكو تمنا دوكو tí àwọn alátakò sì tún sáńjà jàǹgbìlà wọn àmọ́ wá fi ewu yìí ṣe àpèjúwe pé walaysa yasihhu fil adhani shay'un idha ihtaja an-naharu ila dalil. kò sí ntọ́pọ̀lọ́ lè gbọ́ yìí mọ́ o tó bá ti pọ̀sán tó ń bùkátà ká mẹ́rin wá pọ̀sán la wà ní. tẹ́lẹ̀ tó ń bùkátà rí pé a ilé òtí ìṣùwọ́n ni mẹ́rin ẹ̀ a àjẹpẹ́ nǹkan ń ṣe ọpọlọ nǹkan bá sì ń sọpọ̀ lọ àfi kí wọ́n bẹ̀ lọ́n kó fún lálàáfíà kí wọ́n sì gbé lọ àrò eléyìí túmọ̀ sí pé alihamudulilayi náà náà ti sọ pé kò sí bí okùn aládàádáálẹ̀ yóò ti ṣe yí tó tí àwọn onísúnnà tí wọn ní lè fàlùkù ọbẹ̀ gbé dànù kọ́bẹ̀ náà má mú rárá rárá wọ́n fi gbé dànù nítorí pé. وإن أوهن البيوت لبيت لبيت العنكبوت ilé tó lẹ́sùn kò síbi ilé aláǹtakùn tóyún fẹsẹ̀ ń bùkátà ọ̀bẹ ọ̀hà lọ mọ́bẹ sí òwú aláǹtakùn ọ̀hún rẹ wọn yóò sọ pé bàbá yìí sọgbádùn kọgbádùn kọgbádùn kò sí sẹ́ fi já tí ọ̀jà kò sí sẹ́ fi gbá tí òtúká tó lè jẹba o torí rẹ̀ nínú píríncípù tafsir eléyìí tó ṣe pé àwọn èèyàn kéèsì láwùjọ tiwa wọn náà ní pé alukur'an àwọn àyà rẹ̀ ọwà tó ṣe pé alukur'an náà ló túmọ̀ ara rẹ̀ tá a bá ti lè ríru rẹ̀ àbọ̀rọ̀ tó ṣe tafsir mi fún àti alukur'an ti túmọ̀ ara rẹ̀ kò bùkátà wàhálà mọ́ torí ntọ́lọ̀ ń ta kókó ń bì kan ẹ̀rí pọ́nlọ́ fọ́ sí wẹ́wẹ́ ń bò nù ètò fífọ́ tí wọ́n wọ̀nyí lẹ́sìn máa túmọ̀ ibi tó ta kókó ìdí ni títẹ̀ sí rẹ̀ máa mi bẹ̀ kẹ̀sí rẹ̀ fi ń bẹ́ẹ̀ ní tẹ̀sí pọ̀ dájú. bákan náà ni tẹ̀sí rẹ̀ al-Imam Ibn Jarir at-Tabari rahimahullah bákan náà tẹ̀sí rẹ̀ al-Imam al-Baghawi rahimahullah wọ́n bẹ́ẹ̀ náà tẹ̀sí pọ̀ dájú. wọ́n mú ibi tá alukur'ani bá ti túmọ̀ alukur'ani wá nítorí pé kò sí tó lè túmọ̀ alukur'an bí kálukur'an ò túmọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ ibi tí àbá ti wá rí i pé alukur'an túmọ̀ ara rẹ̀ a lè rí i pé ànábì túmọ̀ rẹ̀ a tún gbọ́dọ̀ lọ́bù mímọ́ àlàyé tí ànábì sallallahu alaihi wasallam yẹn la gbọ́dọ̀ lò àwa rí alukur'an túmọ̀ ara rẹ̀ a rí pé sunna túmọ̀ rẹ̀ a jẹ́ pé ní ìsìn o tafsir as èèwo làlàyé táwọn sọ̀hábà ṣe torí pé àwọn sọ̀hábà wọ́n rí báwọn kùránì ti ń sọ̀kalẹ̀ wọ́n sì gbé àlàyé rẹ̀ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sì tún rí bòlá ànábì lò. bí wọn bá gbọ́ àlàyé ara yìí wọ́n rí bá ànábì ṣe lò wọ́n rí bí wọ́n ṣe lò lójú ànábì. ṣùgbọ́n àwọn bá ti tí wọ́n rí ìtumọ̀ rẹ̀ ó dájú pé ó lágbára ju gbogbo àgbọ̀ àjẹpẹ táwọn tàbíyìn táwọn wí nǹkan kan tọ́lá àwọn aráwọn sàhábà sàhábà lè má sọ kí tábìyìn orí bọ́ọ̀nù àti tó. tọ́ ìpele kẹrin òun náà ní kíkà máa rí kọ́ alukur'an túmọ̀ ara rẹ̀ sunna túmọ̀ rẹ̀ sẹlẹ̀fù fọ́ọ̀lẹ̀ hàn túmọ̀ rẹ̀ àjẹ́ ipé alógatò làrọ̀bìyà èdè lárúbáwá ó kù sọ wẹ́n tó bá gbèdè lárúbáwá torí táwọn kankan bẹ́ẹ̀ náà wàyí o ọwọ́ tí wọ́n á wọ àánú alukurani tó ṣe pé nìkan kan ọmọ tó máa rà fọlọ́ ń tọ́sọ̀ kalẹ̀. torí ẹ tẹ́lẹ̀ ìbá yé wa àjọ yìí pé alukurani ń kàn sí nǹkan tó ẹ̀ kàn máa tún tùkùtù torí pé ọkàn ti gbéde lárúbá tátàtà kan. lẹ́yìn náà gbogbo bí àwọn àṣegbàjọ́ bá ṣe gbìyànjú tó láti bá ń jẹ́ ìmọ̀jẹ́ lójú àwọn ẹni tó máa ń gbọ́rọ̀ wọn wọn ò lè gba ìmọ̀jẹ́ jẹ́nẹ́rálì ẹ̀hìn kó kálukú pẹ̀lú ẹni tó ń gbọ́rọ̀ rẹ̀ ẹ̀hìn létí àwọn ẹni tó ń gbọ́rọ̀ rẹ̀ o lè máa ba alukurani jẹ́ kọ́ ọmọ tó ń tukùtù kọ́ ọmọ wọ́n wọkúwọ̀ kọ́ ọmọ pèépèkúpè nígbà táwọn náà kúkú dákàmà ṣùgbọ́n lápapọ̀ wàhálà ò tó bẹ̀ ó sáwọn bá ti gbọ́rọ̀ yìí tí ẹ bá gbé ọ̀rọ̀ onísọkúsọ sí níbikíbi láyé kó tó gbé ẹnu lọ láti rẹ̀ ǹjẹ́ mọ̀tọ́ káàkiri onísọkúsọ ti lè sọ tó lè mọ Islam Then, ni torí pé Islam kò lè wà kó mọ́ àtẹni tí ó máa dìfẹ́ǹdì rẹ̀ ǹdí kankan láyé kò lè ṣeéṣe. torí àwọn wu àti bàjẹ́ bí kákó Islam bàjẹ́ nítorí pé àwọn ẹlòmíì wọn ní hidden agenda wọn láwọn kankan tó ẹ pé ti fẹ́ fún kọ̀kọ̀ ìdí nìjẹ́ fún wọn gbọ́tọ̀ mọ̀ sọ̀sọ́ kú sọ̀nkà ẹ̀sìn wọn mọ̀ bẹ̀sìn jẹ́ wọn mọ̀ bẹ̀sìn ẹlòmíì lórúkọ líle kọjá sísọ wọn mọ̀ bẹ̀sìn jẹ́ ẹlòmíì lórúkọ rírọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ tó ti bàjẹ́ wọn mọ̀ bẹ̀sìn jẹ́. tó aburú náà nínú ká le jù àti ká rọ̀ jù náà eléyìí tí wọ́n ń pè ní alẹ́ àti dàál òun náà ní kò le jù kọ̀ rọ̀ jù eléyìí lẹ́sìn tọ́lọ́run fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa kadhalika lìtẹ̀kùnú ṣùhàdà hàn àlẹ́ náà kí ẹsẹ̀ pé dúró láàrin ni wọ́n tọ́tọ̀ àwọn tó dúró dọ́gba kò sáṣejù kò sáṣètò. torí di ẹlẹ́yìn gbogbo méjèèjì náà ló ti wà láwùjọ ni àwọn ẹni tó lé kọjá sísọ tí ń bẹ̀sìn jẹ́ lágbọ́n líle àwọn ẹni tó rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tí ń bẹ̀sìn jẹ́ lágbọ́n rírọ̀. òní lè wo tuntun kó ní kí ni gbogbo tẹ́ ń ká kò wúlò ẹ fi lẹ̀ eléyìí nìkan ní ká ẹ máa ṣe ẹ sì bọ́ra ilé wọn wọ́n ti ń rọ ni. eléyìí túmọ̀ sí pé báwo làwọn ò ṣe di ẹni tó ní al ìpèníjà ńlá mi ẹni tó dúró dọ́gba tí ò sí àṣejù ní ọ̀rọ̀ rẹ̀ tí ò sáṣètò ní ọ̀rọ̀ rẹ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ilé ayé lónìí táwọn ilẹ̀ lárúbáwá wa náà wọ́n ná owó báǹtì báǹtì láǹtì láǹtì lórí àti mú àwọn èèyàn jẹ́ni tó dùn dọ́gba kọ́mọ́sí àtẹ̀jù kọ́mọ́sí àtẹ̀jù kìí ṣe nǹkan rí rárá rárá torí pé tí àtẹ̀jù bá wà wọ́n bẹ ìsìn ọlọ́run bàjẹ́ wọ́n bàjẹ́ táwọn èèyàn nílé ṣe gbogbo èèyàn sà tásì ìtura wà wọ́n bẹ̀sẹ̀ ọlọ́run bá jẹ́ lórí tó gbogbo yẹn pàṣẹ wọ́n fọwọ́ ẹ̀rẹ́ ẹ̀ mú pé àṣẹ́sìn tẹ̀lé àṣẹ́sìn kòtò ẹ̀sìn kankan ń bẹ̀ ókè àwọn tó ti fẹ́ bọ́kùn tẹ́lẹ̀ náà. sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa kọ́ sí àwọn olùmọ̀ tí wọ́n bá dúró dọ́gba àwọn ẹni tí ò já láṣẹ jù tí ó sì já láṣẹ ètò. èèyàn ò lè mẹ́sẹ̀ tọ́ríkọ̀ kọ́ mọ́ já láṣẹ èyí pé tọ̀rí kan tiẹ̀ tẹ́lẹ̀ náà láti máa ṣe díkìrì ní gbogbo nǹkan yòókù máa ṣe gbogbo dání máa ṣe mẹ́sẹ̀ mẹ́sẹ̀ yá máa kọlu ni wọ́n máa dá sí ṣe díkìrì kò sí wàhálà. tọ́ àwọn gùlẹ́ẹ̀t àwọn tó sì tayọ sọ́gbogbo eré kọjú olóńtì wọn àwọn ń ti wọn náà bíi kẹfẹ̀ sílẹ̀ ni. hẹ́n pé àwọn òkú ẹ̀ ọlọ́run foríjì kínni òní lọ wọn kọ ọmọ náà nu eléyìí nkọ ìbéèrè tètè ní eléyìí nkọ fúnra ọ̀gá fúnra so ẹ wá rí i wọn ìsìnjẹ lágbọn méjèèjì àwọn ló wá dúró àwọn ní àwọn tó dúró ní àwọn aláṣẹ àwọn kan rárá rárá. àwọn èèpọ̀ rárárárá àfi fìtínà ṣùgbọ́n àwọn aláṣẹ ètò ooo àwọn ni má ṣe àwọn ní pọ̀ jaburata ẹni tí wọ́n mọ̀ sọ pé owó tún á lè léyìí owó tún lè léyìí. tòyìdì nù tóbi jẹ́ pẹ́ lómi yóò máa pò sí ni ọmọ bá ọ̀nà kí n. Ah, ah, hmm? ẹsẹ̀ náà ní kóúnjẹ ilé ọbọ́lọ̀ ẹni amẹ́jọ ní òwò nù ẹ parí sọ̀láṣọ rẹ̀ ṣá ẹ̀tún sọ̀láṣọ kàràwí owó tún lè léyìí jẹ̀ máa àwọn ti sàábà ni àwọn aláṣẹ ètò nù irú wọn lẹ́nu tó sàṣùbà nìkan gbogbo yòókù òfin ilẹ̀ fúnra rẹ̀ òfin ilẹ̀ fọlọ́ kí ló dé wọn àṣùbà ó mú sáà ni tó máa ti torí sáàmù kìí ṣe dandan ni kóun ṣe sọ̀látù bọ́ọ̀ kìí ṣe dandan ni kóun ṣe sọ̀látù làásù kìí ṣe dandan ni kóun ṣe mọ́gírì kìí ṣe dandan ni kóun ṣe ìṣáì ẹ̀yìn àlìjẹ́nà tó ibẹ̀ báwo ló ṣe rà àlìjẹ́nà o. àwọn aláṣẹ ìṣẹ́ náà mọ̀tò ọkàn lọ́wọ́ ò gbogbo ìṣe yìí ṣe nǹkan kan àgbẹ̀yìn ọmọ àti ọkàn lọ́wọ́ àwọn bàbá wa níwọ̀lẹ̀. àwọn aláṣẹ ìtọ́nù òun ń fẹ́ káwa náà dàbí òun kẹ́nìkan ọmọdé mọ́tíláṣí ma òun jẹ́ káwa náà dàbí òun kẹ́nìkan ọmọtòsìn náà ma àwọn aláṣẹ ètò ni torí ìdè eléyìí báyìí irú wọn ni wọ́n sọ gbogbo ẹ̀sìn dájọ́ yọ gbogbo gbogbo náà ní Islam ẹ̀rí kan ti sọ dájọ́ yọ tọ́ba wọn sọ dájọ́ yọ tọ́ba wà lórí ìrẹ́gbẹ́ àti ránu wọ́n mọ̀ á èyí dáa bí ọ̀ dáa dáhùn kọ́ dáa so ẹ̀rí pé gbogbo àwọn òpó níta wọn bẹ dáa àbí ọ yẹ kọ yín so àwọn aláṣẹ gbogbo tó bá fẹ́ ṣe òfin o òfin wá pé ẹ òfin kíni àmì kọ́ lọ́wọ́ gbà á ọlọ́run yìí gbàgbàkúgbà ọlọ́run ọba kì í gbàgbàkúgbà torí de eléyìí àmọ́ wa mú alukur'ani àmọ́ fi ṣe ẹ̀rí fún àdádálẹ̀ kò sínú tó yẹ kó wọ́n kọ́ ọmọdé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ọ̀rọ̀ ọlọ́run tó lọ́n sọ kalẹ̀ káyọ̀ lè bá àrójú. kọ́run ó lè bá a súnwà kó ló ti wá fẹ́ máa túmọ̀ sí nǹkan tí ọ̀dà kò lè ṣe wípé nǹkan kan ànábì ò ṣe àwọn sọ̀hábà ò ṣe kó wá jẹ́ kó wá yí padà lẹ́yìn kó ànábì ọdẹ sí á ọ̀la kò lè ṣeé ṣe torí ìsìláàmù lélẹ́yìí fà kìí ṣe rànù láti rí i pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ìranù ló fi síwájú kò bá àjẹ́ aláṣejù kò bá àjẹ́ aláṣejù wọn wọn yìí fẹ́ràn ọ̀rọ̀ mà wọn kì í fẹ́ràn ọ̀rọ̀ mà rárárárá nítorí pé tó bá wá mà tó sì dúró tì lódodo wọn á rí kó pa àṣejù tì àti ètò òsìmí sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ kò sí tàbí ṣùgbọ́n torí bọ́ọ̀ máa ń sọ wá mà sí tó bá le kókókó bí ojú ẹja bó bá ń ṣe ń wá mọ̀ sí lọ́wọ́ máa ń sọ Allahu Akbar anábì tọ́lọ̀ ń fẹ́ sàn náà ni o ló ṣe báyìí ló ṣe báyìí tèmi kí á jẹ́ bóyá tèmi ti jẹ́ tí mo fẹ́ sọ gbogbo èèyàn di káfíìrì anábì tọ́lọ̀ ń fẹ́ sàn náà ni o ló tírìtì iṣu yìí báyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tèmi kí á jẹ́ tó fi jẹ́ pé gbogbo èèyàn pátá porongodo wọn lè súnmọ́ mi má bá rí pọ́ mọ̀ tí ò túmọ̀ sí kó o di aláṣẹ ètò aláṣẹ ètò tí máa ń kọ́ mọ̀ ẹ̀ríkì yóò kó lẹ́bù burúkú yóò kó lẹ́bù burúkú pé a ah, àṣẹ̀ṣẹ̀ ní nǹkan yìí èèyàn gbọ́dọ̀ fi ṣeré àṣẹ̀ṣẹ̀ ní nǹkan yìí èèyàn gbọ́dọ̀ fi ṣeré àṣẹ̀ṣẹ̀ ní nǹkan yìí èèyàn gbọ́dọ̀ fi ṣeré yóò máa tún dọ̀tà fáwọn ẹlẹgbẹ́ rẹ ti tẹ́lẹ̀ alákejì náà ó tún dọ̀tà fáwọn ẹlẹgbẹ́ rẹ tẹ́lẹ̀ ah wọ́n fúlá òun ah, ah, dàbí bóòtù ó ti fúláàtì kọ́ máa para yín káàkiri mọ́ eléyìí kú máa wọ́n ó ti lé kókó náà ti ń lọ sọ láti ẹ̀ máa rún lójúmọ́ ọmọ rẹ ti rọ nǹkan sí lórí ok tí bàbá ẹni tí bàbá rọ nǹkan sọmọ lórí oore ni tí nǹkan náà bá dà bàbá òru rọ sọmọ lórí ọmọ lórí rọ sí bàbá rẹ lórí oore náà ni tó bá ti jẹ́ ń ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá màjàmá a gbọ́dọ̀ wá ìmọ̀ tó yàn bá sì máa kankan gbogbo ẹni tó bá ti nípa ìmú nǹkan náà lọ́tà ni. torí ẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹ̀dá wa áyà tó sọ kalẹ̀ kò fi ibi kankan kò fi ibi kankan tọ́ka sí mọ́ọ̀lì ambert bọ́sì yóò pè é máa ń ṣe mọ́ọ̀lì kí ni wọ́n máa ń ṣe ń di mọ́ọ̀lì dì náà gan-an rí tẹ́ wá karọ́ kù. wàlúwà ìjọba ti fọ́lọ̀ lónìí kan ṣe wọn ò ní ṣe tó mo ti fọ́lọ̀ ń bòrà torí ìtọ́lọ̀ ní ká sì láàárí ọ̀pọ̀lọpọ̀ náà ń tẹ́rí tí ń ṣe mọ́ọ̀lì ní wọ́n ṣe sọ́lá láti rí wọn túnìsì

ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jìnnàmì jìnnàmì ìdínú tó fi wọ́n sí gbogbo obìnrin ọbọ̀ wò sódà tí wọ́n fi máa tètè rí ìtàn fẹ́ rí múmú torí pé ń ṣe zìnnà ń ṣe zìnnà obìnrin tí ń bo gbogbo ara rẹ̀ dójú àti obìnrin tó sí gbogbo ara rẹ̀ lẹ́dẹ̀ẹ́dì zìnnà ta ni ó bu àyà jù ètò ti síra ara rẹ̀ lẹ́dẹ̀ẹ́dì ni torí òun ó ti fi hàn yín pé ṣé ìṣèpọ̀jù yín fọ́ ṣé ìṣèpọ̀jù yín fọ́ ní ìsìn gbogbo ọjà tá à ń polówó àtún display rẹ̀ afẹnusọ àtún fi ilẹ̀ ẹ̀yin ewúrẹ́ bìyìn jẹ yàtọ̀ sí èyí tó gbogbo ara rẹ̀ dójú tí gbogbo ayé bá gbọ́ wípé obìnrin kan ń bora ó sì tún ṣe zina la ilaha illallah káfíìrì gan ọba wò. ẹ ọ ẹyẹ ni Ọlọ́run la ilaha illallah ẹyẹ ni Ọlọ́run ẹyin náà tó wá ń ṣe ẹ tó wá lọ kópa nínú tí ó bọ. àwọn ẹnìkan wọn ti sí gbogbo ìdílé ẹni wọn ló ṣe kékeré náà tún fẹ́ kájọ sí. ajá lélẹ́yìí òkè sípájá ni àwọn ọmọlájá wọn ẹsẹ̀ bí ọ kò jẹ ọgbọ́n ajá mi léyìí kò lè yàyàn lẹ́nu ṣùgbọ́n mi tó bóra wọ́n wá sí ìjìnà orí ah, à ìdínà gbogbo àwọn tí bàjẹ́ bá ti ń bẹ́ẹ̀ mẹ́jẹ wọn yóò máa wọ́n bí kí gbogbo èèyàn bọ́ hòhò yóò máa wọ́n bí kí gbogbo èèyàn bọ́ hòhò torí pé nínú pé wọ́n bọ́ hòhò lọ́wọ́ tí ó fi tètè máa gán ìjọba fẹ́ mú torí ẹ̀ ló ṣe jẹ́ wípé wọ́n á rìpọ́ọ̀tù pé àwọn ọmọ kan ò wọ́n ń bojú wọ́n ń sèrànù wọ́n ń bo gbogbo ara wọ́n tún sèrànù so àwọn apàkíyèsí lọ síbi pé obìnrin ń wọṣọ tó bo gbogbo ara rẹ̀ títí tó fi dórí ojú ẹ̀sìn mani yìí máa tàṣà láàdá ni wọ́n mọ̀ fẹ́ fi gbà lọ́dọ̀ ọlọ ní ayé tí gbogbo èèyàn ti síra alẹ̀ tó fi déjì ó dájú pé ìmánì wọn lágbára púpọ̀ làwọn fi lè ṣe bẹ́ẹ̀ oge òsì tì wọn kíkẹ́ kí làwọn èèyàn sọ wọn dààmú fún un nítorí ayé olórí ibú ọmọ kò sínú sáfù àwọn olóríire o kí ẹ má bà orúkọ àwọn olóríire gbogbo àwọn zìnnà ayé àti màkó wọn sì dìílẹ̀ wọn èbòra wọn torí rẹ̀ èrè síra yín lẹ́kẹ́ kálukú ó tètè dá yín mọ̀ ọ́ àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tẹ̀síwájú pẹ̀lú páwọn èèyàn dá yín mọ̀ wọ́n bọ́ jìlbáàbù kò lára yín torí kí wọ́n lè bá àmọ́ yìí pé olórí ibú làwọn eléyìí báyìí nínú aṣọ olóríire oríire àti orí ibú èsì jọ papọ̀ ẹ bá sọ oríire kúrò lára olórí ibú kí kálukú ọ̀dà àmọ́ bó ṣe rí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ńlẹ̀ torí náà jẹ́ náà alukurani ò ṣe fi sẹ̀rí fún ranù kò ṣe fi sẹ̀rí fún rẹ̀gbè nítorí pé ìwọ lè máa wọ pé báyọ̀ orí nǹkan kan sọ ó rí nǹkan kan sọ ó rí nǹkan kan sọ kọ́dà lọ́dọ̀ àwọn akáyín wọ́n lè rí nǹkan kan sọ látọ́ akó lọ́dọ̀ àwọn tí wọ́n ọ̀ka lè jẹba ọlọ́ni kúl ara'aytum ma anzalallahu lakum min rizqin faja'altum minhu haraman wa halala. قل آه، الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون الله عبد الله بن عباس رضي الله عنهما أتاه من تفسير منه وما يسوق على نيوك láti ṣe àtakò fún àwọn ọ̀ṣẹbọ lórí bí wọ́n ṣe máa pè nǹkan lẹ́tọ̀ọ́ tí wọ́n tún pè nǹkan míì léèwọ̀ láì jẹ́ pé wọ́n lẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. a sì ti mà wípé àwọn ẹranko bíi ràkúnmí ó ní í ṣe púpọ̀ pẹ̀lú ìgbésí ayé àwọn lárúbáwá láyé jàhìlíyà títí tó fi dòní yìí táyé ti dáyé mọ́tò ayé bàálù yìí ràkúnmí wọn fi ṣeré ọ̀n bẹ nínú ràkúnmí tí wọ́n kàn sọ́ọ̀lẹ̀ ipò ti di tọ́lọ̀ ẹnìkan kò gbọ́dọ̀ jẹ ilé yìí láyé yìí ọlọ́run ló ní bó wàá lọ lọ́wọ́n bó ṣe wá jẹ tọ́lọ̀ máa ń jẹ ara ni wọ́n ti lè sọ pé ràkúnmí yìí o gígùn ó ti di ìwọ̀ fún fún gbogbo kálukú láti gùn ẹnìkan ò gbọ́dọ̀ eléyìí tọ́lọ̀ ni wọn lè tó tó sà wọn ni wọ́n wàá máa ṣe tọ́lọ̀ sí lẹ́tọ̀ wọ́n sọ bí wọ̀ fúnra wọn. ẹ̀tọ́ wò lẹ́ ní láti pè nǹkan kan lẹ́tọ̀ láti pè nǹkan kan léèwọ̀ ọmọ èèyàn lẹ́tọ̀ rẹ̀ nítorí at-tahrim wa tesiri an tashri'an wa laysa ila ghayri tesiri tashri' pípè nǹkan léèwọ̀ pípè nǹkan lẹ́tọ̀ fifi nǹkan lófin ni. kò sí ẹnìkankan tó lágbára àti ṣe nǹkankan lófin àfọlọ́ lẹ́yìn náà nabi muhammed sallallahu alaihi wasallam torí pé nǹkan náà ń ṣe lófin ó fi tẹ̀lé tọ́lọ́ nítorí òun ò yé sọ nǹkankan àfikọ́jọ́ pé ntọ́lọ́ ní kọ̀sọ̀ kò sí sẹ́nìkankan láti pè nǹkankan lẹ́tọ̀ àbí láti pè nǹkankan léèwọ̀ tí ìbá sọlọ́ọ̀ ló pè lẹ́tọ̀ tí ìbá sọlọ́ọ̀ ló pè léèwọ̀ ntọ́lọ́ọ̀ pè lẹ́tọ̀ ntọ́lọ́ọ̀ pè léèwọ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ pé lẹ́tọ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ pé léèwọ̀ torí ẹ̀ tọkàn máa yanu tọkàn máa sọ̀rọ̀ pàkàpọ̀kọ̀ lásán bí ẹni tí nǹkan dà láàmú. kí ni dájọ́ ilé ìhó lè wọ̀ kí ni ilé àbùkù. ó ti fi hàn yín pé ìfẹ́ ẹnu ní sọ ẹ̀sìn lélẹ́yìí ẹ ò gbọ́dọ̀ kàn máa kẹ́ ẹ máa fi torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn tẹ́ pé àwọn legislators àwọn lawmakers ìsọkúsọ lásán ni legislator báwo kí ni wọ́n fẹ́ legislate lawmaker àà ah, ẹ sọ pé shoemaker ẹni lawmaker ah, òfin ọkọjá ń tẹ̀yàn létí ọlọ́run ọba nìkan inil hukmu illa lillah kò sẹ́ni tó lè ṣòfin àfọlọ́ ìdí nù màdàmì yẹn gbìyànjú láti sọpọ̀ náà lè ṣòfin táwọn kó gbogbo òfin tọ́mì yẹn bá ṣe orí páwọn kan dé wọ́n dáwó orí páwọn kan dé wọ́n tún yẹ̀ wò iná láàmà ṣe títí táyé dọ̀rùn torí kékeré ṣe òfin tó ṣe wípé ó tọ̀dọ̀ ọlọ́run ọba wa ṣùgbọ́n mi yẹn náà ní ronú nìsín tí ìwò pé kò sí ń tọ́ da tó ó sì jẹ́ pé láàrin ìgbà yẹn sí wákàtí kan ó tún lè máa rò pé òun ò ró dáa ṣé ìwé eléyìí náà wàá ṣòfin tó fi hàn wá jẹ́ pé òfin tó wúlò kò lè wúlò wàláì kò lè wúlò torí ẹ̀ àwọn òyìnbó àwọn ti kọ́kọ́ yarí mẹ́sìn lọ́wọ́ ìgbà tó ṣe pé ẹ̀sìn tí wọ́n dá láwọn ń ṣe ó mú wọn lẹ́rú púpọ̀ ẹ̀sìn wọn ọ̀gbà kí wọ́n lè dánú rò ẹ̀sìn wọn ọ̀gbà kí wọ́n tiẹ̀ lọ síwájú scientifically nítorí pé ńgbà tẹ́nìkan máa ń ronú scientifically tí ìlọsíwájú dé bá wọn nínú ìgbésí ayé wọ́n máa wò pé o ti fẹ́ tayọ ilé ìjọsìn nínú èrò rẹ èyí tí tí ilé ìjọsìn sọ pé kò rò ló ń rò ìyẹn ni tí ilé ìjọsìn gba ni ó tún dictate fún ọ irú nítorí kẹrù á àdúpẹ́ fẹ́lọ̀ kò sí sọni dídùndú nínú Islam ẹnìkan á máa sọ fún ọ pé má ronú báyìí báyìí ni kò ronú á láti má ronú takotọ́lọ́ tò eléyìí túmọ̀ sí pé ńgbà tí àwọn èèyàn wọn tó bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí tó bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí scientifically sẹ́lá ń jẹ́ ní ilẹ̀ rí ilẹ̀ wà sẹ́ríkò ilẹ̀ wà kíníkan pé ṣé sọ́ọ̀tì lọ́ọ́ sílé nǹkan sọ́ọ̀tì lọ́ọ́ kìí ṣe sọ́ọ̀tì bẹ́ẹ̀ ṣe ra wọn mú mi ẹni tó fojú Gàlílò ọgbà ti Gàlílò àti àwọn arú rẹ̀ lọ́wọ́ sí ọ̀nà fáwọn àfi káwọn bọ́mọ sọ́ọ̀tì lọ́wọ́ báwọn bá bọ́mọ sọ́ọ̀tì lọ́wọ́ àwọn ìyàkú rẹ̀ tẹ̀kalẹ̀ torí ẹ̀ kíkọ́ pé pé pàìtọ̀ fọmọ sọ́ọ̀tì ìjọba ọmọ bá ìjọba lọ ní tiẹ̀ ìjọba kan ò ní gba dictation kan lọ́wọ́ sọ́ọ̀tì mà eléyìí ni ló bí French Revolution àwọn fẹ́ bọ́mọ chọ́ọ̀chì lọ́wọ́ ìmúnisìn chọ́ọ̀chì tó gẹ́ àtìgbà yẹn ó ti wá di pé àwọn ọ̀fẹ́ gbọ́ gbogbo ìlànà kan láti chọ́ọ̀chì kíni chọ́ọ̀chì ń sọ kíní kan kíní kan kọ́ fọ́múrẹ́ tó bá wù àwọn akọrin àwọn lọ́bẹ̀ẹ́ ẹ̀yin náà sì mà ní Europe ìwádìí fi hàn wípé ẹni tó ń lọ church wọn àti two percent nínú àwọn ọmọ Europe wọn yarí ma lọ pátákó rongodo ni. tọ́ àwọn ẹni tí àwọn náà gbà ní òkè sí àwọn gan lónìí o àwọn náà gba ẹ̀sìn sọ́ọ̀fù yẹn ni wọ́n gbà torí pé àwọn ọmọ Israel lọ́lọ́run rán nàbì Ìsá sí alayhi salam tó bẹ́ ìgbà tí ọjọ́ ń gorí ọjọ́ tó sùn gorí oṣù àwọn èèyàn púpọ̀ wọ́n ń kíláàsì ara wọn wọnú ẹ̀ títí tó fi di pé Pọ́ọ̀lù Pọ́ọ̀lù gbà Pọ́ọ̀lù automatically láti pèlè ti dì ní. tòun tó ń gbà wọ́n á gba ìsìn àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù táàgì tó pè lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó wá gba ìsinmi láti bàjẹ́ ni torí pé gbogbo ọ̀rọ̀ mẹ́ta lọ́kàn òun lọ lọ́run ní kíní kankan kò sí tẹ́lẹ̀ àti pọ́ọ̀lù dé ńlọ àkè àwọn doctrines yẹn lókè bọ̀ gbogbo wọn sì tẹ́wọ́ gbà òun náà lọ́wọ́ gbìyànjú títí títí títí tí wọ́n fi polongo ẹ̀sìn yẹn fáwọn róòmù àwọn kíní gbogbo àwọn róòmù gbà ṣùgbọ́n tó sì jẹ́ pé ibi tágbára wà ní Europe láyé ìgbà yẹn náà ní Rome náà fi máa ń sọ pé Roman Empire sẹ́ni tágbára ń bẹ lọ́dọ̀ ó lè spread ní tó bá fẹ́ tàwọn Rome náà á spread ẹ̀sìn yẹn ní gbogbo Europe torí pé Europe náà abọ́gi bọ̀ pẹ̀ ni wọ́n wọn ò lẹ́sìn kankan ju kí wọ́n bọ́gi bọ̀ pẹ̀ lọ so wọ́n spread rẹ̀ lọ́dọ̀ wọn tòun ti kékeré tàwọn lọ́lọ́run rán ànábìyẹ yìí sá sí i ìgbà táwọn àgbà táwọn róòmù gbà àwọn modernize ẹ̀ wọ́n ti bó ṣe bá wọn láàmú bó ṣe bá wọn lẹ́jẹ̀ mu torí ẹ̀ ló ṣe jẹ́ pé majority tí wọ́n ń pè ní ẹ̀sìn yẹn lónìí ń táwọn róòmù là kalẹ̀ ni pẹ̀lú ìmísí ni pọ́ọ̀lù torí ẹ̀ ló jẹ́ pé ìpàdé lẹ́yìn ìpàdé lẹ́yìn ìpàdé lẹ́yìn ìpàdé lẹ́yìn ìpàdé ló bí tí wọ́n ń pè ní christianity lónìí torí christianity ò sínú bible ànábì ìṣàgùn ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ so àfọpọlọ gbé kalẹ̀ ni so ìpàdé lẹ́yìn ìpàdé kí láàmú sọ́ńpà nǹkan báyìí nítorí bá kò lè lórí consensus iná ni wọ́n tẹ̀lé kí láàmú sọ́ńpà nǹkan báyìí kí láàmú sọ́ńpà nǹkan báyìí wáyé tiwọn. tó níta wọn wá là kalẹ̀ fáwọn ọmọ ẹ̀sìn iná ni wọ́n ń ṣe dò ní ìbáyìí. ìgbà tó òyìnbó England náà tẹ́lẹ̀ pé tó náà gbà nù ìgbà tó wọn gba Nàìjíríà ń bí ó gbé lọ́wọ́ kó tiẹ̀ tó wá gbàlú ló ti rán àwọn ẹni tí ó wàá ta àwọn èèyàn lọ sídìí rẹ̀ àwọn màmá màmá bí mọ̀dá lẹ́ ń pè wọ́n ni tàwọn fada àwọn náà kọ́ síwájú tán ha bisikíìtì tán ha bisikíìtì àwọn náà kọ́kọ́ kọ́ sọ́ọ̀tì wọn kọ́ máa ń wé mbẹ́ èyí tó ń bọ̀ wá gbà ló sì ń bọ̀ lẹ́yìn sẹ́wọ̀n kó òyìnbó gbọ́n ọgbọ́n àjàmbá so àwọn tí wọ́n wá gbà ló ń bọ̀ lẹ́yìn àwọn eléyìí ti síwájú ṣùgbọ́n tí wọ́n á rí i pé àwọn ọrú náà wọ́n tún dé títí tí wọ́n fi gba gbogbo ìlú máa lọ gbogbo wa náà ló ní ibà lọ́nà kan àbọ̀nà mi wọ́n mú kálukú lọ́nà kan àbọ̀nà mi wọ́n mú kálukú àbẹ́yìn náà ò rí mi ní ìsìn ibà tó fi di pé gbogbo kálukú tó ọba ti sọ òyìnbó ní ìsìn ò tí ìjọ́ làjù ọba gbọ́n ju gbogbo èèyàn lọ láyé yìí àmì èdè Yorùbá lọ gbọ́ wọn ni ẹ̀jẹ̀ yẹn tòsí sáfù kẹta tòsí sáfù kẹta àwọn ẹni tó jẹ́ pé wọ́n mọ búlò gírámà àwọn ni kí wọ́n bọ́ wájú gbogbo ẹni bẹ́ẹ̀ ni tó mọ̀ fá ọ̀wọ́ pé kàn ń kó bora wọn ní fi bora wọn pé yẹ́s gbogbo ẹni tí ń sọ gan lè má gbọ́ yé o pé yẹ́s yẹ́s yẹ́s yẹ́s yẹ́s yẹ́s yẹ́s i'm betting you i'm betting you kò sì gẹ́tì kankan <laughs> ara ẹ̀tún káṣí àtúnẹ̀ ń jalè ní wọn pé náà àwọn èsì ẹrú o àlọ́ english man ìhàwó lẹ́rù pé àwọn commonwealth countries àbí England gan la kọ́kọ́ ìhàwó ní ọkọ̀ tí gbogbo owó tẹ́tẹ́ yà ní rí yámá kẹ́lẹ́ bá a mọ̀ pé wọ́n ti mú yín lẹ́rú bàjẹ́ pàlá ẹ̀ ní rí yá wọ́n sì fúnlẹ̀ mọ́ yín ọ̀pọ̀lọpọ̀ international communities sí Nàìjíríà wà wọ́n yọ wọ́n fúnlẹ̀ mọ́ wọ́n kọ́ ipá àwọn dàdún commonwealth torí kọ́ máa ń wẹ̀tì yẹn àwọn àlù tí England kó lẹ́rú náà ní tó ń ṣe ìjọba lé wọn lórí dìsìn ẹ mọ̀ pé England náà lọ gba Amẹ́ríkà ó tún gbàdájú Canada àbí jù dájú lọ ẹ mọ̀ yín pé Amẹ́ríkà ti gbọ́pò nu Commonwealth sọ ọ́n láéláé tó káwọn England náà níta àwọn ọmọ rẹ̀ náà wọ́n yá lọ́bẹ̀ wọn wọ́n tún láwọn ò lè wà lábẹ́ rẹ̀ wábẹ́ kí ni pé Commonwealth kìíní ṣé nàìjíríà lè ṣe irú ẹ̀ sẹ́wọ̀n pé nǹkan mímí kọ́ mi lẹ́yìn ẹ̀ sani ó hamọ́ tani ṣé ó hamọ́ lágbára. ọ̀họ́ àmọ́ wa sẹ́yìn náà rọra pé ẹ fẹ́ ṣe bí ọkùnrin giant of Africa no more no more commonwealth no more English language no ẹ ẹ sọ ní àbọ̀bọ̀ <laughs> ẹ rí i pé kí lè o tó gbogbo àwọn ọmọ tó wà ní England táwọn náà ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ gbogbo wọn máa ṣèwọ́de ni pé no no no decision wo lẹ lọ gbé yẹn ẹ fẹ́ ká lajú ni ẹ bẹ́ẹ̀ ti lajú náà ni. so ó túmọ̀ sí i pé ìmúnisìn bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn wọn lọ́nà kan wọ́n ti rí yín mú kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n tó bá lọ sí ìlú òyìnbó yọ yọ ọ lẹ́nu ẹ̀rí pé wọ́n máa ẹni tí ò mọ Islam ó lè máa bú àwa mùsùlùmí kọ́ aláṣejù ni wọ́n á fi nípa ẹ̀sìn tí máa jọ wá lójújù tó ń títà sọ pé two percent wọn ló ń lọ sí churches ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ ní England ló lè mọ̀rọ̀ yìí ẹbí ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ ní England léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn faculties faculties faculties tó wà ní universities wọn ó kọ àwọn cent cent cent cent ni wọ́n máa sọ kẹ́ni màgbà ti gbé arí tó èèwọ̀ tó jẹ́ mùsùlùmí náà tó ń tẹ́ran àárín ẹ̀jẹ̀ tó wá lọ sí England tó lọ kẹ́kọ̀ọ́ wọ́n ti faculty wo ló ti jáde St Matthew St Matthew faculty of science mo rò pé yé wa so torí pé àwọn líǹkì gbogbo nǹkan mọ́ church tó ń tutù wọn lọ so wọ́n kà wọ́n kà kí wọ́n gbé harry kọjá sísọ gbogbo àwọn football uh, team sẹ́ẹ̀rì yẹn jẹ́gì wọn ẹ̀ wọ́wọ́ dáadáa tí wọ́n máa wọ kí wọ́n náà máa wọ cross wà mọ́ síláṣí ẹ wo jẹ gbí gbogbo kílọ̀bù kọ̀ọ̀kan ẹ rí i pé kílọ̀bù náà ni kò sí náà ni ẹ sì pé wo fúláàgì gbogbo lóyìnbó kọ̀ọ̀kan ẹ wo dáadáa ẹ rí kọ́ọ̀sì náà ni so àwọn òfin tí wọ́n ṣe é wọn gbé pamọ́ lẹ́tí mùsùlùmí kan bá wá ike Islam wọn kò yọ sí fundamentalist àbí ẹ̀kọ́ ni so àwọn òfin tí wọ́n ṣeré wọn àti ṣeré rárá irú gan tẹ́rí táwọn èèyàn ń ṣe ń bí báyìí sẹ́yìn ọmọ wò pé àṣejù tí wọ́n tún pọ̀ àtọ̀dọ̀gá wọn ti gbà àtọ̀dọ̀gá wọn ti gbà nísìn àwọn òyìnbó tí nǹkan kan bá ṣe wọn jesus mo rò pé yé ó ti tó lẹ́sìn lọ́dọ̀ tiwọn pósí jesus ọ̀fẹ́ ṣubú jesus ó ti tó lẹ́sìn lọ́dọ̀ tiwọn yọ wà àlùjánnà pẹ̀lú eléyìí so iná ẹ̀ lẹ́yìn tí máa rí páwọn èèyàn tiwa náà nígbà táwọn náà gbà ẹ̀rí kí n táwọn náà nítorí pé ẹni tó gbé wọn fún ọ títí ń ṣe ni ẹ sì mọ́gbà tó kó dọ̀la ìró wọn wọn ò tí ì já wọn bí wọn ni ìwọ sì ń bẹ lára ìyá wọn tó bí wọn ìyẹn ni ibi tẹ̀sìn ti wá wọn ò tí ì já wọ̀ ṣé nǹkan àwọn èèyàn sì tún lọ kó tuntun tuntun tó tún ṣẹlẹ̀ wá wọ́n tún lọ kó wá lójoojúmọ́ so ìdí ìmọ̀ tó ti jẹ́ pé what are they doing títí dòní ẹ̀rí pé ẹ̀rí nàìjíríà ń bì náà torí pé ìwọ ò tí ì já eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí orí bá tún sí wọn wọn ní sọ pé àwọn dúpẹ́ fọlọ́ o àbí òye wa wọn ní thank you Jesus so ìdí nìyẹn tó fi jẹ́ pé yorùbá náà tí wọ́n ní à ẹ ta ọ yóò ní àmì jésù sọ̀rọ̀ kí ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ pé àmì arábì àbí ẹ̀kọ́ ni kékeré ni tí wọ́n ti kọ́ lọ́n gbọ́ kí ló náà sọ yóò ní jésù ọlọ́lá ń gbọ́ kristi ọlọ́lá ń gbọ́ kọgbọ́n kankan wàláì ọ̀ ma ní kọgbọ́n kankan wọn kàn tan ara rẹ jẹ náà ni tó eléyìí túmọ̀ sí pé ńgbà tí gbogbo àwọn èèyàn yẹn táwọn gba ẹ̀sìn tí wọ́n gbà yẹn bí àwọn ẹni tó gbé wá fún wọn ṣe ń ṣe làwọn náà ṣe tó àwa ń tiwọn hakíkọ̀tẹ̀n ìkà tó ṣe àwọn mùsùlùmí ọ̀pọ̀ púpọ̀ ẹ̀rí pé wọ́n ń kọ̀ sí àwọn káfìrí púpọ̀ wọ́n ń kọ̀ sí wọn púpọ̀ nínú ẹ̀sìn nínú múra nínú ṣe nínú ṣíṣí ó ti bọ̀ ayá jù bí ìgbà táwọn wò pé tí ò bá ṣe bí wọn o ò lè dàbí wọn kẹ́rọ̀ làwọn jẹ́ kí ni wọ́n rí mú tí wọ́n fi sojú kòkòrò kí wọ́n náà fẹ́ gbàrú ẹ̀ ẹ̀ríkì lọ́dọ̀ tí wọ́n ní ìsinyìí báyìí nínú ẹ̀sìn tiwọn gbogbo tí ọ̀gá bá ti rò pé òun fẹ́ pèlè wọ̀ yóò pèlè wọ̀ ni kò bùkátẹ̀ rí nítorí bá ti fẹ́ pè ní halal yóò pè ní halal kò bùkátẹ̀ rí àìpé ní haram làwọn ọmọ ẹlẹ́yìn náà sì pé ní haram àìpé ní halal làwọn ọmọ ẹlẹ́yìn rò pé ní halal bí tí wọ́n ṣe rí nù àwọn aláàmọ̀ pé ah, halal ni nítorí ẹ̀rí báyìí wá ẹ̀rí báyìí tún wá haram nítorí pé ẹ̀rí báyìí wá ẹ̀rí báyìí àwọn kí náà fẹ́ fi sí kò sí ní tá fẹ́ fi sí so àti wá rí náà nínú àwọn mùsùlùmí lónìí àwọn tó yẹ pé wọ́n ń tọ ìlànà wọn gẹ́gẹ́ bí àdéhùn anábì sallallahu alaihi wasallam pé á rí nínú ọjọ́ yìí àwọn tó yẹ pé ní táwọn èèyàn wọn yẹn ń ṣe làwọn náà máa ṣe kódà wọn ò ní yàtọ̀ sí wọn ṣe ẹ ti rí nínú àwọn mùsùlùmí lónìí tó máa pè nǹkan ní haram tó máa pè nǹkan ní halal tí ò sẹ́rì fún gbogbo ìtọ́jú halal ó lè pè ní haram ìtọ́jú haram ó lè pè ní halal. aburú tó tó wọn nike ni pé àwọn tó bá ń gbọ́rọ̀ rẹ̀ àwọn náà ah, ti pè halal halal náà ni òun máa haram máa ṣe halal wọn ni àá ah, pé ìwọ mọ kí ó tó àfa wà eléyìí fa so eléyìí ti sẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ so nǹkan aburú ńlá ni ìrẹ́lẹ̀ ṣe rí i pé ọ̀rọ̀ tó bá ń bá wa sọ sábàbí tọ́lọ̀ ń tìtorí rẹ̀ sọ̀kalẹ̀ kò sọ́di ń tọ́ bá àwọn èèyàn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nítorí wọn lásán wí. torí al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab níta nílò ń bẹ̀rẹ̀ ní gbígbólóhùn yìí ṣe kárí gbogbo èèyàn kì í ṣe sábàbí rẹ̀ torí ọba kálukú wí gbogbo wa lọ́ba wí. gbogbo àwọn arìsìkì tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa ní lílò ní níná ní jíjẹ ní mímu kí ló dé tá a máa ṣàǹfààní ń bẹ kí ló dé tá à ń rí wọn sá èyí ti rí tàǹpẹ́lẹ́ yìí lọ́tọ̀ tàǹpẹ́lẹ́ yìí ilé wọ̀ láì jẹ́ pé alẹ́ yìí látọ̀dọ̀ ọlọ́run láì lẹ́rìí látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam. torí ẹ̀ ẹ̀yẹ ká sọ́ra wa o níbi àwọn máa pe nǹkan léèwọ̀ àwọn máa pe nǹkan lẹ́tọ̀ láì jẹ́ pa lẹ́rìí lórí rẹ̀. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ awuf ibn malik ibn nabila oní àgbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ ó sì jẹ́ ìgbàwọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní mo wá bá nàbì sallallahu alaihi wa sallam lẹ́ni tó ṣe wípé àwọ̀ tí mo gbé wá kò bójú wò mo wá wúruwúru ànábì wa fi mí léèrè sallallahu alaihi wa sallam ọ̀dọ̀ tí báyìí gbogbo ara rí wúruwúru báyìí hal laka maal ǹjẹ́ wàá lówó bí qala qultu na'am ó ní mo ní bẹ́ẹ̀ ni mo lówó qala min ayyi al-maal irú owó wò gan-an rí qala qultu min kulli al-maal mo ní kò sí owó náà láyé tọ́lọ̀ wò fún mi bẹ́ẹ̀ nǹkan ọ̀sìn ni nǹkan ọ̀gbìn ni owó gidi ni kò sí ìtọ́lọ̀ wò fún mi min al mo ní ràkúnmí wal-raqīq mo lẹ́rú wal-khayl mo ní ẹṣin wal-ghanam mo lágùtà waqāl. idhā ātāka Allāhu mālan falyura alayhi tọ́lọ̀ ń bá fún ọ ló járe bá gbogbo wa wíwá. aṣọ táwọn wọ̀ tó wọ́n jọra wọn ẹsẹ̀ táwọn fi ń sàkáàkà kiri ayé pẹ̀lú owó tá a sì níta lè fi ra kẹ̀kẹ́ gbèsè kẹ̀kẹ́ fẹ́ jẹ wa sọ́jọ́ra ń ọ̀pọ̀lọpọ̀ lówó wàláhì tó fi lè ra mọ́tò tí ọmọ àgùn ṣùgbọ́n ẹjẹ́ ń gbéra mi pamọ́ ẹ̀sájẹ́ ń gbéra mi pamọ́ títí tí wọ́n gbé pamọ́ nù sáré. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa fẹ́ràn ẹ̀jẹ̀ wàláhì tí wọ́n máa sọ́ra pé àyíká a a owó owó wàhálà tá à ń fi rówó òkèrè wọ́ a máa náwó kàkà kó wọn náwó. ìyàwó lọ sọ pé pọ̀nmọ́ mẹ́ta ló kú nínú sàásùn ó ní ẹ mú wa mú kàn wá gbàtà wọn mú wa ìyàwó tó bí yóò jẹ ni ó ní ẹjọ́ kọ́bí ọ̀pọ̀ lára rẹ̀ dáadáa gbàtà wọn mú pọ̀nmọ́ wa tọbẹ̀tọbẹ̀ ní máa ń fọ́ bẹ́ẹ̀ mu ní máa ń fọ́ bẹ́ẹ̀ mu ní máa ń fọ́ bẹ́ẹ̀ mu ọba dápọ̀ mọ́ padà láì fọ́ bẹ́ẹ̀ lára rẹ̀ ó tún pò mọ́ bẹ́ẹ̀ mú ọba di lálẹ́ ah, ah. la hawla wala quwwata illa billah títí ijó wo bàbá hùn ẹlòmíì bàtà kan ní ọmọ ẹgbẹ́ kábí ológun tí bá ti fi bọ́ bàtà á lẹ̀ ti fẹ́ lágbàdá ń bẹ́ẹ̀ ní wọ bàtà míì sọ wá bẹ́ẹ̀ òkùnkù dáa bẹ́ẹ̀ ẹgbọ́n dáa ti sọ sallallahu alaihi wasallam idha ataka Allahu malan falyura alayk tọ́lọ̀ ń bá fún ọ lówó bó ṣe sọ pé olówó yìí járí lára rẹ̀ torí pé ó wu ọlọ́ọ̀ nínú àdéhùn mi tó bá ṣe ìdẹ̀ra fẹ́rù rẹ̀ kó ń rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ amúnibọ́ọ̀lọ̀ lẹ́lòmíì tó ń ti pé kọ̀tọ̀ ka bọ́ọ̀lọ̀ torí ẹ̀wù tí wọ́n máa wọ̀ ẹ̀wù ẹni tó yọ lòsì jù ní láyé òun ló sì lówó jù ah! ọlọ́run ti ń fi ìyá jẹ èèyàn báyìí tí wọ́n ní mọ̀ pé ọlọ́run ti dáadáa fún wèrè òun ló ń gbé pamọ́ gbọ́dọ̀ wọn kó lọ tọ́ torí di eléyìí báyìí anábìwá abilé rẹ̀ sọlá àìsàn ọ ní hàlùtọ́ ní tẹ́jọ́ ebelok sọ́ra kúnmi rẹ̀ tí wọ́n máa bí àwọn ọmọ ṣèháhàn ẹ̀ẹ́dẹ́nu ha sọ́ra pé ńgbà tí wọ́n bí wọn tán etí wọn gbádùn etí wọn ò wá ń gígé. فتعمد إلى موسى فتقطع آذانها tọ́lẹ́kù wọ́n náà fúnra ara rẹ̀ lọ́ọ́ lọ mú abẹ́fẹ́lẹ́ tó fi gé etí wọn àbí lóye ìṣẹ̀lẹ̀. فتقول هذه بحر وتشقها أو تشق جلودها وتقول هذه صرم فما تقول لي أتفل فلاه وانا لطي يعيسير في مجي تقول تفسل فلاه وتحرمها عليك وعلى أهلك توني جاي توني جاي كاما ماتي أولا نوجي انسل أبي سلم قال نعم ونبين أو بيزتين تيما فيها جراد أنا يوني جاي ọwọ́ àtúlẹ̀ kọ́lọ̀ lónìí kọ́lọ̀ wọn máa jẹ́ kọ́. tọ́ ọ́l fainama ataka Allahu azza wa jalla laka hayy dájúdájú gbogbo ń tọ́lọ̀ fún ọ ẹ̀tọ́ ni fún ọ gbogbo ń tọ́lọ̀ fún ẹ̀tọ́ ni fún ọ àti ọlọ́run fún wa láwọn owó yìí ọ̀fẹ́ ti dán wa wò ni ń bẹnu àwọn èèyàn tí wọ́n fún ní nǹkan àti gbádùn tó tó fi jẹ́ pé àwọn oúnjẹ tó dáa tó dáa tó dáa ń bẹ láyé wọn ò ní jẹ kankan ju gàárì àtàwọn àràn gàárì lọ tọ́ọ̀bá wà mú ó sì tẹ̀lẹ́bà àbí kó sì máa jẹ́ pé ń dàsẹ́nu gbẹrẹfu kọ́ máa fẹ̀ pàtìkéjì rẹ̀ àbí kó sì máa jẹ́ lẹ́gẹ̀ẹ́ gàárì àti iye kan rẹ̀ náà ló ń jẹ tiẹ̀ ara wa kún fún starch torí di eléyìí báyìí èyí tó lọ́wọ́ bá fún ẹ ẹ̀tọ́ ni fún ọ. وساعد الله أشد من ساعدك torí náà apá ọlọ́run ó nípọn وموسى الله àhádùnmí mùtáàkà bẹ́ẹ̀ sì ni abẹ́fẹ́lẹ́ ọlọ́run ó mú ju abẹ́fẹ́lẹ́ tiẹ̀ lọ. sọ̀ngbà tí ọlọ́run bá wá fún ọ lórí kí ló dé tó ní nà nígbà tí ọlọ́run bá ṣe dáadáa fún ọ kí ló dé tí yọ ọmọ jọ ẹ̀yin máa wò wá o níbi tá a dáa dé o tẹ́lẹ̀ rí kọ́ bá ń ṣe dẹ̀ra fẹ́nìkan kí wọ́n á ń lò wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ ni o àbíkà ẹ̀ máa ṣe wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀rí létílé ilé ọkọ nígbà tí ọ̀lẹ́ni tí ìyá ń jẹ nínú fámì ìyá ń jẹ òun náà ọ̀fẹ́ gbọ́nù ni tẹ̀lifíṣẹ̀ náà bá tànù ẹnìkan kọ́kọ́ tànù orí ara rẹ̀ náà wọ́n á ń gbélé alámà nígbè torí pé ilé mélòó là nàbì kọ́ láyé ẹgbọ́rọ̀ ànábì náà ní ń bá wa sọ̀rọ̀ yìí o ànábì tó máa parọ́ mọ́ o ní ń bá wa sọ̀rọ̀ pé tọ́lọ́ ń bá ṣèdèrà kọ́kọ́ lé kalẹ̀ nígbà tí bàálù fẹ́ fò kò sí tó burú bẹ́ẹ̀. torí ẹni tí ọba lówó orú rẹ̀ ní ọmọ bu ọ mọ́mùlẹ̀ sáàmù ti kọ́ dára rẹ̀ pé orí ẹlẹ́gàn fọ́. olówó tó lè ra mọ́tò ra mọ́tò mọ̀nà kí ló dé ọmọ afẹsẹ̀ sáká bẹ́ẹ̀ nìkan bá rí ọkọ sànù rẹ̀ wọ́n ló sì máa rí pé gbogbo mọ́ṣínì kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò gbé mi owó tiẹ̀ ń kọ́ tó ń fọ́ pé ó dà tó wó mi ní pé kíkọ́ ọmọ bà jẹ́ ṣé ń bolẹ̀ ń kó lọ́tọ̀ ẹ̀ bá kú náà rí. lẹ́yìn náà olówó tó lè ra mọ́tò tó kí yẹ́s nígbà tí bàálù ń fò ní. tó ní mà tó kòtòkòtò tó ní mà. títà fún wa gbé ọ òní ara rí eléyìí wọn ara mọ́tò apala kan sọyẹ pé gbogbo bàbá gbogbo gbogbo kékinì kékinì ẹni bí sọ àwọn bá ta káwọn ọdà wọn bò yóò rà yóò bá alẹ́ nìkan ní owó burúkú pamọ́ yìí náà tó bá ti wọlé oúnjẹ bá mú pamọ́ wọ́n ti bàbá pamọ́ ń bọ̀ eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká jẹ nínú tọ́lọ̀ fún wa ká tó fi yòókù lẹ̀ fẹ́ni tó jẹ yòókù. torí pé dájúdájú owó olówó là ń sọ jù àwọn ọ̀jẹ́ tiwa à ń sọ fẹ́ lómi ni àwọn aṣọ da tó da tó da wà tó yẹ ká dá ká máa wọ̀ tíyàwó bá ní ẹ wo eléyìí ẹ̀yìn náà ní ẹni tó àgọ́ ọfẹ́ polongo ni <laughs> nígbà tí èsì kan fẹ́ tọ̀ wọn á ní ọfẹ́ polongo rẹ kára wọ́n sọ pé torí pé báwa bá lò ká lọ àní mà ti dá mi torí pé tó máa ti ń wọ ìnù náà mọ sojú pé ti ń gbó òun ti ń sá ó ti dá mi wọn ò wọ nínú sàárì kọ́dọ̀ máa wò ó gbogbo asọ́tọ̀ ẹni tí ń lójú yìí o tẹ́ wọ̀ ọ́n o gbà o tẹ́yìn bá àwọn bàbá bàbá ló lè wele àwọn bàbá bàbá ló lè wele àwọn bàbá bàbá ló lè wele àwọn ọmọ ọmọ kọ ṣe náà eléyìí ò ṣe déédéé àwọn ọmọ zamani gbogbo aṣọ yìí wọn padà fi ṣe sàrà ni tí wọn bá kún fún kálukú tán kí sẹ́yìn máa wọ eléyìí náà àti tẹ́lẹ̀ àwọn sagbẹ́lá ìbora o tó <laughs> o túmọ̀ sí pé ẹ̀yin náà tètè gbádùn nǹkan yìí ẹ sábà ti náà nàkúnà ẹ̀yin náà jẹ gbádùn nǹkan yìí tó túmọ̀ sí pé hakíkọ̀tàn hakíkọ̀tàn ọ yẹ káyí pé ìdẹ̀ra táwọn èèyàn wà nù rẹ̀ ọ̀pọ̀ ju tí wọ́n wà nù rẹ̀ nísìnyí ọ̀pọ̀ ju tí wọ́n wà nù rẹ̀ nísìnyí ìdí nìyẹn ló jẹ́ pé kò sẹ́ni tí wọ́n fẹ́ kí wọ́n rí pasibúùkù òun ti báńkì èèyàn mélòó ni ó gbé tiẹ̀ wá káwò lẹ́yìn pé kò sí kò sí náà ní kò sí kò sí kò sí kò sí yá aláwọ̀ yá aláwọ̀ náà lẹ́yìn nígbà ọba lórí aláwọ̀ náà ọba àmọ́ lórí aláwọ̀ náà lórí aláwọ̀ làwọn bá kiri tòǹtòrí pé wọ́n bẹ́ńbẹ́ wọn bí ẹrù owó wọn ní báńkì gan fi ń rọ́ọ̀nù báńkì rìbá. tẹ̀lé yìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti kọ́ lọ sí hajj tí ò lọ ó lówó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó lò one million nínú owó tó ní ọ̀lọ́ hajj. ọ̀pọ̀lọpọ̀ ló lówó tó yẹ kó yọ zakat kò ní yọ. so eléyìí túmọ̀ sí pé ń jò wá la tó fẹ́ ná nínú tọ́lọ̀ fún wa ìdí ká máa ná nínú tọ́lọ̀ fún wa kálukú pẹ̀lú òdiwọ̀n tọ́lọ̀ fún kájẹ́ ńtọ́ da káwọ́sọ tọ́ da kágbélé tọ́ da káfẹ́yàwó tọ́ da kásì máa ṣẹ̀ṣẹ̀ mi tọ́ da eléyìí ń bẹ nù ká tọ́lọ̀ wọn bá wa tó fẹ́ rí nínú dẹ̀ra tó ṣe fún wa nínú dẹ̀ra tó ṣe fún wa ìyàwó tọ́ da yẹn ní kékeré kó sọ pé bá wọn yàwó kan arọ́pọ̀ arọ́yẹmí arọ́yẹmí báwo torí kò fẹ́ náwó nípa kò fẹ́ náwó ó lè fi pápọ̀ wá dé dẹ̀rìn dẹ̀pẹ̀ sọ̀rọ̀ pé lóyún bàbá rẹ̀ náà ẹ̀sán máa mú lọ ẹ̀sán máa mú yàwó ayé gbowó lórí ogun lé wa <laughs> nígbà tó dórí tiẹ̀ ẹ̀ kò ètò ó lówó pẹ́ẹ́sì tí máa ń jẹmọ ọlọ́mọ wọn ò ní lè ẹ ẹ bá mú sọ́dọ̀ ní ẹ̀ mẹ́jà so eléyìí túmọ̀ sí pé ká gbìyànjú jàmà ká gbìyànjú láti òní lọ kí kálukú kó jẹ́ kí àmì ìdẹ̀ra tó lọ́n ṣe fún kó hàn láàrọ̀ àmì ìdẹ̀ra tó lọ́n ṣe fún ẹjọ́ hàn lára yín nítorí tí àwọn àwọn bá mọ̀ fáwọn lówó tó máa bá mọ̀ fáwọn kọ́mọ̀ kọ́mọ̀ táwọn eléyìí wọn fẹ́ parọ́ fún wa tẹ́lẹ̀ náà àwọn alẹ́ lè parọ́ fún àwọn aráàta ó lè parọ́ fáwọn eléyìí tó ń torí di eléyìí ẹ jẹ́ ká tún gbèsè àyè wá sí inshàlá kọ́dún tó dé ń ra mọ́tò ta lọ sọ bá inshàlá ẹlòmíín máa ń wò pé à èmi ò ní mówó o bẹ́ẹ̀ bá àtẹ̀tẹ̀ báyìí lọ ní ní múnú owó o <laughs> ní iye ọjọ́ péréte tó ń kù ní ìsìn pẹ̀lú gọ́ọ̀lù pẹ̀lú gọ́ọ̀lù tó bá ti fàníyẹ̀sì bá ti fàníyẹ̀sì wà láàárọ̀ àmọ́tò pẹ̀lú gọ́ọ̀lù. ilé tí mò ń parọ́ pé mo ní o á kò lọ ọbẹ̀ kí rọ̀mọ̀ tó tán allah abẹ́rẹ́ ni kò lọ. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń parọ́ tẹ̀ra ẹ̀yọ́ máa háyà lé ó sì nílé o ah, ọmọ èèyàn burú pọ̀ so pẹ̀lú gbọ́lọ́ bàtà kan tí mo dójúlé ń pàtì ń máa parọ́ wọn síra àwọn báyìí insha allah àbá ẹ̀hẹ́n torí fẹ́ pé tó ń ṣe kó wọn rí lára wa táàkì ńlá ni wàláhì ó kú tí ẹ̀jẹ̀ kan láàrè kápẹ́jọ júmọ̀ masha allah la quwwata illa so ẹ̀kan láàrè kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ á ah, ǹjẹ́ sí láti àwọn ṣiṣẹ́ ni kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ fún mi náà mo sọ tọ́ da lóúnjẹ so eléyìí pàtàkì púpọ̀ kámọ wá ṣe nǹkan léèwọ̀ ànábì ògùn mọ́tò rí nítorí di eléyìí ọ̀rọ̀ mọ́tò kọlọ́kàn ànábì ọjà àmàlà náà rí mélòó ṣe jẹ́ kọ́rọ̀ àmàlà lọ́kàn so bẹ́ẹ̀ náà wọ́n bá àmàlà náà wù tó ká ànábì ọ̀jẹ́ rí hmm, eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀dì tó sì fi ń sùn ànábì òsùn lórí bẹ́ẹ̀dì rí kò sùn lórí bẹ́ẹ̀dì rí torí bá bá sùn lórí kàtítà rí fẹ́ẹ́ mọ́tẹ́ máa kó sínú kàtítà láyé jọ koríko nìí koríko gbígbẹ sẹ́yìn pété bá sùn bẹ́ẹ̀ eléyìí ogun yín eléyìí náà ogun yín eléyìí náà ogun yín ẹ̀gbà kámú ni ẹ wo dọ́lọ́ọ̀kù tiwa báyìí sẹ́yìn mọ̀ pé à bọ́ọ̀ fẹ́ sùn gan hàn án so gbogbo eléyìí anábì náà lóru rẹ̀ rí so bó ṣe gbọ́dọ̀ wò nù torí di eléyìí báyìí ọlọ́run bá wa ó takò ẹni tó bá ń ṣe ń tí ọlọ́run ò sí léèwọ̀ léèwọ̀ ọlọ́run takò tọ́lọ́wọ́ bó ṣe léwọ̀ ẹ̀bọ̀dọ̀ ṣe léwọ̀ ẹni tó bá sì ṣe ń tọ́lọ́run ṣe léwọ̀ lẹ́tọ̀ ọlọ́run tó takò kọ́kẹ́ jẹ́ pé orí wa lásán ìṣẹ́nu wa lásán láti máa sọ nǹkan lè dé wọ̀ láti máa sọ nǹkan lè tọ́ a'udhu billahi minash shaitani rajim agbọ́dọ̀ lẹ́rìí látọ̀dọ̀ ọlọ́ ká lẹ́rìí látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó bá pè ìyànjú lọ gbà ẹ̀ ń wò pẹ́ rí ìtọ́ka sí níta ẹ̀ sọ nígbà tó lù màmí ń wò pé kò tọ́ka sí ṣe lẹ́yìn òní wà bẹ́ẹ̀ ẹni tó jìyà pàápàá jùlọ tó bá ṣe pé ntíwọ náà wò ó súnmọ́ kọjá bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ kẹ́rì mi tí àtó tako tí wò ó sì rò pọ̀ òun gangan lọ́ tako sòyìntà ń pè ní ìgbìyànjú láti mọ òfin ọlọ́run náà nù àyè pé ó lè ṣàtìfẹ́ wà tó bá sì ṣàṣìṣe látàrí pé ìyànjú lọ gbà ọgbà ládàkà ẹni tí ìyànjú tiẹ̀ ò forí sápá tí ó fìdí rẹ́mi òun ọgbà ládà méjì láàrin ládà méjì ládàkà ni sosùgbọ́n fẹ́ẹ́nu lásán pé kínníkínní àlálì lọ́tílọ́tọ̀ táwọn kọ́sá máa ti jẹ́ gogoro ẹgbẹ́rún kí á lóṣù gogoro dé wọ̀ tọ́sọ tí mi dẹ̀ tọ̀ ó ní torí pé mo funfun gogoro náà dúdú funfun wọn lọ́kàn yàtọ̀ síra wọn so eléyìí túmọ̀ sí wípé kọ́mọ̀jẹ fẹ́nu kọ́mọ̀jẹ èrò orí lásán lẹ́sìn máa pè nǹkan léèwọ̀ àbí lẹ́sìn máa pè lẹ́tọ̀ torí ẹ̀ ọlọ́run bá ṣe léèwọ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ yóò ṣiṣẹ́ nìkankan àfọlọ́n kul ara'aytum ma anzala Allahu lakum min rizqin faja'altum minhu haraman wa halalan. ẹ fún wọn mi nírò nípa àwọn àrísìkí tó lọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ fún yín tí wọ́n á ń pín sí méjì lọ́wọ́ ara yín ẹ sọ̀kan dẹ̀tọ́ ẹ sọ̀kan dèèwọ̀ kó Allahu adhina sọ fún wọn pé sọ́lọ̀ ń lọ́wọ́ yọ̀ǹda fún yín máa bọ̀ kan lẹ́tọ̀ kẹ́ kan léèwọ̀ ẹ rí i pé léwu púpọ̀ ó léwu púpọ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run láì kí ni ìdájọ́ ká wọlé haram haram báwo kí ló sọ di haram kí ló di haram léèsì wíwọ̀ ọtọ fọkùnrin àbóbìnrin ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú mo rò pé yé wa orúkọ bá àmájẹ léèsì náà gbogbo aṣọ náà ní májẹ̀mú gbogbo aṣọ tó bá wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ kí máa fi àwọ̀ àwọ̀ ara pẹ́sọ̀ kàwọ́ sọ́ni ìhòòhò náà wà mo pé yé wa bákan náà kò sì gbọdọ̀ jẹ́ wípé kò jẹ́ tẹ́lẹ́tẹ́lẹ́ ṣùgbọ́n èrò tí ń bẹ ń àfà tuntun bí ẹni wà so gbogbo eléyìí báyìí kò sì aṣọ tó kí wa ni ẹ ni ẹ ẹ ẹni ìdájọ́ kọkùnrin wà nkárá haram haram bá wò kí lọ sọ di haram. tẹ́ ẹ bá gbàgbé mẹ́ta ẹ ti dánilẹ́kọ̀ọ́ nípa aṣọ wíwọ̀ ní Islam ànábì sọlọ bá aṣọ lọ́mọ ń wọ aṣọ tó ní kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀. so ànkárá àwọn ẹ̀yìn náà tí wọ́n wọ̀ ebi yóò náà kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ lónìí kò wé ní wọ̀ kò túmọ̀ sí pé haram mo kọ̀tọ́kọ̀ wọ̀ ó sì mẹ́jọ aṣọ tó ti pọ́pùlà kó obìnrin máa wọ̀ ìjọba ti pọ́pùlà tó láwùjọ tí wọ́n obìnrin kan ní wàǹkárá kí lẹ wá débẹ̀ ẹ̀yìn ní ìsìn àwùjọ Yorùbá ń bì ní ìsìn àwọn ọkùnrin wàǹkárá ọkùnrin wàǹkárá àbí òye wa tó bá ti lọ sí àwùjọ Haúsá nìsín ọkùnrin wàǹkárá náà Haúsá àtẹnitọ́jọ Haúsá lẹ́wọ̀n àwọn yẹn wà nkàrà ẹ bá rí tẹnìkẹ́ wà nkàrà náà gbọ́n ṣe bá ti kọjá wọn ti tò kẹ ọ̀yà lọ́rùn ṣe kọjá sọ̀hún bẹ́ẹ̀ ẹ rí pé kíni bàbá Yorùbá kan nù. so kí wọ́n kàn máa yá ní pàkàpọ̀kù kẹ́ kàn máa nǹkan ní haram haram haram kó lè lórí lọ́wọ́ sọ ah jíjẹ́ haram nígbà tó ń Yorùbá. èmi lè lọ fún jíjẹ bravosco kí ni dájú ọ̀rọ̀ ní ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ti pè ní. ọ̀wọ́ ọba kẹsì pé wọ́n ní haram haram báwo oúnjẹ àwọn ará mẹ́dúgbùrì nìyẹn àwọn Borno oúnjẹ gidi ni lọ́dọ̀ tiwọn nítorí ẹ̀ nǹkan mi yẹn kan ní táwọn yẹn kan dájọ́ kún tó mọ̀ ń parẹ́ bí o ṣe pé tọ́ba rẹ ni tọ́ mọ̀ ẹ́ ṣe tọ́ bá fún ọ ó jẹ́ òyò wọ́n kẹ̀kẹ́ pé sínú rẹ ṣùgbọ́n tó bá pé oúnjẹ tó strange inú rẹ̀ yìí tètè gbà ọ́ yàgbẹ́ o so bẹ́ẹ̀ náà ni tó jàmọ̀lá for the first time so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn tí mo bá ti máa ń pa nǹkan kéèyàn ṣe sùúrù n ti mà lónìí tí mo bá ṣe sùúrù máa padà wá mà lọ́la torí ẹ̀ sọ́lọ́ wọn bá lọ́yọ̀ ń da fún kí ẹ máa bọ̀ ń pè nǹkan kan lẹ́tọ̀ọ́ kí ẹ máa bọ̀ ń pè nǹkan léèwọ̀ am alallahi taftarun abọ́lọ̀ ń parọ́ mọ́ la ilaha illallah èèyàn lè parọ́ mẹ́yìn kọ́ lọ lálàáfíà ẹni tó lẹ jù láyé yìí tó bá parọ́ mọ́ ọ kábò áá wọ́n sì ń parọ́ mẹ́yìn sẹ́yìn màá kókò lè lọ àmọ́ mo sọ pé áá wọ́n sì ń parọ́ mẹ́yìn ó ti kàn àbùkù àwọn àwọn òkúta lọ parọ́ mẹ́yìn sáájú bàbá yìí áá bàbá yẹn bàbá láì dá bàbá yìí áá wọ́n sì ń parọ́ mọ́ ma ẹ ẹ ń fi pé ó kéré ẹ fi fi yà jẹ àbùkù kàn yín báwo wá ni tó bá kó ju ọ lọ kúrọ́tọ̀ pamọ́ mi ò ń fẹ́ rí ọmọ mi. lẹ́yìn náà gan ẹni ibi ni ọ torí ti di pé kò dùn tó ẹni ibi ni ọ ah! èèyàn jatijati. àwọn yóò tún máa mú pé ẹ sáàmà bínú gbà torí ó lè fẹ́ fọ́lìtì báwo wá lọ lọ́ọ̀tọ̀ dà wá kọ́ ajẹ́ pé lọ́ọ̀nì yẹn ọmọ parọ́ mu. Ah! àwọn káfíìrì wọn ní àyà wọn ní àyà ọlọ́run ẹlẹ́dàá wa lẹ́ ń parọ́ mu bẹ́ẹ̀ ni àwọn aládàáda lẹ̀ wọ́n ṣe àyà ni ọlọ́run ẹlẹ́dàá wa lẹ̀ ń parọ́ mọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ ike inú tó le jù láyé òun náà ni àti jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n sọ pé ntọ́lọ̀ ń fẹ́ ni ntọ́lọ̀ ń fẹ́ ni ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ni ntọ́lọ̀ ń ṣe léwọ̀ kò sí ntọ́jẹ́ lẹ́gẹ́tò láyé yìí ó gan ló sì rọrùn jù láti mú ìyàwó náà rọrùn sọláhìí sọláhìí ìmọ̀ nípa ẹ̀sìn yìí òun lọ rọrùn jù láti tètè mú yàn wọnà rọrùn gbogbo nítorí sọ̀rọ̀ kìí ṣe tèmi ọlọ́ tọ́lọ̀ máa sọ fún yàn jọ́ gbẹ̀ndà òkè yà ẹ dákun bó la fẹ́ sábà ọlọ́run mo ti bí tiẹ̀ ni mò ń sọ ni gbogbo ètò ọ̀sọ́ ń bo mo ti sọ bẹ́ẹ̀ gbogbo mo ti pèlè wọ̀ gbogbo mo ti pèlè ìlẹ́tọ̀ òkè ọkàn ti ráyè wọ́n ń mímí ọlọ́run kò sí ní tó léwu tó wà láàyè ìdí ìlú fi jẹ́ pé àwọn sọ̀hán àbẹ̀rẹ̀ bọ́ọ̀lù wọ́n àṣà àríyìn tí wọ́n fi lè bí onìkan nu wọn léèrè ìdájọ́ kankan yóò lọ wọn máa ibi bóyá ẹ̀yin lè dáhùn onáwó pé ẹ̀yin ni kẹ́ ẹ dáhùn yóò ti sẹ́ni tuntun àlẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ìbéèrè wọn fi padà sọ́dọ̀ ẹ̀dá ọkọ̀ bi léèrè láyé ìsìn àwọn ẹni tí ń ná gàǹjẹ kókó ẹbí mi èmi ni ẹbí ẹ má bí ẹnì kankan lèkó lè sọ àárín jàwá ògbóbèrè fẹ́ bá ṣe ìdáhùn rẹ̀ à ń gbé ká ni musiba ni wàláhì ìdí nu tí Imam Ibn al rahimahullah tó fi kọtíra rẹ̀ yẹn alqayyim i'lam almuwaqqi'in arabbil alamin ẹ̀kọ́ fún àwọn ẹni tí wọ́n sáìn táyọ̀ lọ wọ́n sáìn dípò ọlọ àwọn olùmọ̀nù ẹ̀yin sáìn dípò ọlọ́run pé màá ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ẹ̀kọ́ tó yẹ kẹ́ kọ́ ni kẹ́ tó tiẹ̀ lè yanu máa báyàn sọ̀rọ̀ lọ tíra yẹn jẹ́ ìdí mẹ́rin sẹ́yìn ti kà á. tẹ́ ń fi fọ́ǹbù tẹ́ ń kàkàkùkà tẹ́ ń sọ̀sọ̀kùsọ̀ tẹ́ ń wéwèé kówè ńgbọ ni wọn kí ni wọn fẹ́ fi ṣe kí ni wọn fi kí ni olódò fẹ́ fi mà sí gbogbo àsìkò náà lọ ni máa tó a gbọ́dọ̀ haram máa pè nǹkan halal ẹ sì máa wo ìgbà tó yẹ kékeré ṣèbẹ̀rù ọlọ́run ló mú sọ lákọ̀ọ́kọ́ ìsọkúsọ kò sí bíbẹ̀rù ọlọ́run ṣe mú un tún kó jẹ mọ́ kìí ṣèbẹ̀rù ọlọ́run ló fi kọ́kọ́ sọ pé haram kò sí bíbẹ̀rù ọlọ́run sì wá wádọ̀ rẹ̀ tó sọ pé ah, mo ṣàṣìṣe ó ṣòro ẹ̀ ní gbọ́rọ̀ ẹ̀ láàyè àmọ́ tó bá ṣe páyọ̀ ọlọ́run náà ní lò láti pìlẹ̀ rẹ̀ àṣìṣe wa mọ̀ pé ní haram pé ní ọ̀rọ̀ tí mo sọ ń jà àrùn mo ti ṣèwádìí rí pé àṣìṣe ni ìyẹn ṣe déédéé ni pé nǹkan tí mo pè ní haram yẹn ń kọ́ halal ni ìdí tó sì fi jẹ́ halal nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí kọ́lọ́n foríjì mi kó foríjì ẹ̀yin náà lọ́ba sẹ́kí ló dínkù lára rẹ̀ kò dín kankan kù lára rẹ̀ torí ẹ̀ ẹnu wa gidigidi láti máa sọ nípa ọlọ́ọ̀ láti máa sọ nípa ẹ̀sìn ìdí nu tí bá ń bi àwọn ń ronú gan wọ́n sì sọ sẹ̀láì tó kọ́ mọ̀jẹ́ pé mo gbé ìdájọ́ lọ sí ibi tí wò tí èsì tí wọ́n gbà lérò kó sì mọ̀jẹ́ pé mo dáhùn èrò ẹlòmíì náà ń tọ́ gbọ́ wọ́n lọ síbi nǹkan ní ìtẹ́mi náà ń kọ́ tí ń gbà lérò tó a sọ pé eléyìí ló pè ní halal tí wò sì pé ní halal ọ̀rọ̀ àdìjọ́ gbẹ̀ndà kìíyàmà gbogbo ń tẹ̀sẹ̀ yóò dà ah, ah, ṣé ìwà yìí náà ni mo náà sọ pé halal ni wọ́n sọ mọ̀ pàmò wọ́n lọ ó kúkú mọ̀ pàmò àti ṣèkáàmọ̀ أولا العنجوز فسألوا أهل الذكر إن كنتم لا تعلم أتجي على ذكري على ذكري تجي على أهل الإضلال أقول سنة لنا قال ما توابه تريد لي باي صلى الله أيضا دافن كما قارمه كما كنت حلال حرام أبين قارم لهم وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة آه هيا إباي ليرو kí ni táwọn ẹni tí ń parọ́ mọ́lọ́ rò pé ó ṣẹlẹ̀ sáwọn ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù kí ni tí ẹ̀yin tẹ̀ ń parọ́ mọ́lọ́ tẹ̀sẹ̀nu wa rọ́ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ kí ni ẹrù kọ́ lọ́wọ́ ṣe fún yín jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹ̀kú ń bí ní sí nǹkan sọ̀sọ̀kúsọ ńsọ̀sọ̀kúsọ ńsọ̀sọ̀kúsọ àwọn ẹni tí ń darí directly àwọn ẹni tí ń darí indirectly àbí òye wa yóò lò wọ́n gbọ́ náà ni yóò tún máa tẹ ẹnẹ́mọ́ sọkúsọ yìí náà ni. kí wọ́n lórò kọ́lọ̀ ó ti fún ìjọba ìdàlùkìyàn ọ̀nà wo lórò fún ìjọba ìbálò tó bá dijọba ìdàlùkìyàn ọjọ́ tó ṣe pé kò síbi tí èèyàn fẹ́ ta pamọ́ sí. sọlẹ́jẹ́ ló ṣe ìbẹ̀rù ìjọba ìdàlùkìyàn mọ̀ yẹn ní ìdí tí gbogbo èèyàn yọ ìsọkúsọ fa ìsọkúsọ ò kéèyàn ronú náà ìsọkúsọ ò ebi sọkúsọ wọn pè ọkàn máa yanu lọkàn máa sọ̀rọ̀ ọkàn máa torí ẹ kí ni tẹ ẹ rò ń jọ kí lẹ rò yí pé lọ́wọ́ bó ṣe fún yín ti gbàgbé kọ́dọ̀ ọlọ́run lẹ́ padà sí ni fún gbogbo onísọkúsọ olùparọ́ ẹgbẹ́ wọn jẹ́ àyè sì wà fún láti gbogbo tó ti sọ sọkúsọ tó ti wéwèé kúwèé ọ sọ pé mọ kò jẹ nǹkan ló ń ṣe mí gbà ó dúpẹ́ fọlọ́ pé ti gbogbo ndị tí mo ti sọ báyìí báyìí báyìí kò rí bẹ́ẹ̀ gbogbo tí mo ti sọ báyìí báyìí báyìí sọkúsọ ni òdodo ni yẹn náà yá sí mi mo ti kan yín lọ́nà bó ti yẹ mọ́lẹ́ lọ́wọ́ jẹ sáànù rẹ̀ so àmọ́ tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ èyí tí ọ̀dà lọ́n kọ́ lẹ́tà sí o dtl ní ọba dé o ó sì gbà wa ma dhannu alladhina yaftaruna ala Allahi al-kadhiba yawm al-qiyamah kí ni èrò àwọn ẹni tí ń parọ́ mọ́lọ̀ kí ni wọ́n rò pé ó ṣẹlẹ̀ sáwọn ìjọba ìdàlùkìyàn sọ́ọ́rù kó àwọn ọ̀rọ̀ náà lọ́dún إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون دجاجو ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́lá ńlá ni alájùlọ ló jẹ́ lórí àwọn èèyàn lágbàdo orí pé wọ́n parọ́ náà kò sí ní kó wọ́n parọ́ láyé wọ́n rò pé yé wa gbogbo ìta àwọn ọmọ ta wa pé ah lọ́gbọ́dá ti sọ̀rọ̀ ń sọ̀tọ̀ kí sọ orí rẹ̀ dàrú ni. sọ̀rọ̀ pé ọmọ ta wa la pé ó ń bẹ̀sìn ọlọ́njẹ́ ó ń bẹ̀sìn ọlọ́njẹ́. àjùlọ ọlọ́run ti pọ̀ jù ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́rùn kọjá sísọ kó ní kí lágbájá nǹkan òun ó fi ṣe àpèjúwe fún gbogbo ẹni tí ó bá tún sọ̀rọ̀ ẹ̀ láyé yìí. pé kí ẹnu rẹ̀ kọ́ yí adé papọ̀ kó sì má ṣe súnmọ́ ambọ̀sibọ́sì wọ́n pa àwọn àtẹ́ǹtì láti bá aràn. kò sí ní tó ṣòro fọlọ ọlọ́run sì lè pé ibi tó ń ti sọkọ pàǹkọ parẹ́ kólùkòtò kan sì pèpè láti sánmà ṣe é mọ nítorí bàtà fi ṣe bẹ́ẹ̀ fún ìsọkúsọ tó ń sọ ni ẹni tó máa tó náà bá ti kọ́ tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ kí ló ṣòro fọlọ kò sí ní tó ṣòro fọlọ ṣùgbọ́n àbúrò ọlọ́run pọ̀ jù a ah, àfọlọ́ náà fọlá ìtọ́lá àfọlọ́ ẹnìkan kan máa ṣàìdá sí wọ yóò sì máa bú ọ yóò máa ṣe gbogbo ẹ̀ ó a ní sùúrù jura wa lọ a ní sùúrù jura wa lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ò ní ṣe sùúrù tó náà bá ti ń fèsì ti ń fèsì ti ń fèsì torí pé kọ̀tà dẹkùn rẹ̀ ń tún ṣe kínní ni ó lè kó àwọn èèyàn lọ pé ọyá jáde ká lura wọn. ó ń tì kọ̀ jáde àbọ̀jáde ẹlura yín kò tún dẹ́kun rẹ̀ ó ní ọlọ́pàá kọ́ ló fi mú sọ́jà ni fìtínà wa máa lọ rántó rántó rántó láyé ẹ wá wọ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá o ọlọ́wọ́n bá ń sọ wo kálukú ràn nígbà tí ọ̀gbọ́n wọn ó sì ń lọ kálukú lára nígbà tí wọn ọ̀sà ìdá tó náà ló fi jẹ́ pé alábòsí ó tún tẹ̀síwájú pẹ̀lú àbòsí àti kó lè bá a jẹ́ pé yóò hùwà ọ̀daràn tí ó ṣe déédéé yà tọ́lọ́n ti pèsè kalẹ̀ dé ni torí tọ́lọ́ ń bá tètè mú kúò ìyàtọ̀ ti pèsè kalẹ̀ dé ọba pọ̀ ju ọ̀ràn tó dá lọ ọlọ́run sì ṣalábòsí yóò dá dójú àmì kọ́lọ́run tó kásẹ̀ rẹ̀ kó lẹ̀ yóò ṣe rẹ́jí pẹ̀lú ìyàtọ̀ lọ́n ti pèsè kalẹ̀ dé torí kọ́lọ́run dá kálukú mà ọ̀hún tí ì bí wa rárá rárá rárá ọ̀hún tí ì bí ẹnì kankan rárá rárá rárá tọ́lọ́run ti mọ̀ wa torí náà ni ọ̀dà wa ó sì tún kọ àkọọ́lẹ̀ ta lọ́mọ tọ iná náà gan ìpele lórí ìpele nísàlẹ̀ ìpele ni o bó bá ti lọ o ìhìn tọ́lọ̀ wọn akọ fún nù àwọn ọmọ si yóò ṣiṣẹ́ tó ṣe déédéé rẹ̀ tọ́lọ̀ mọ́ sàá lọ́ máa so àìkán wọn lójú pẹ̀lú ìyà nílé ayé á àjùlọ ńlá ni o. ó tún ní yìí ó tún lè tún túmọ̀ sọ́nà mi báyìí pé pé dájúdájú ọlọ́run ọba wa alájùlọ ńlá ni lórí àwọn èèyàn nípa àwọn nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú ní tó dá fún wa nínú àǹfààní ilé ayé ní tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa bó ti ṣe pọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ ní tó ṣe léèwọ̀ fún wa á àjùlọ ọlọ́run pọ̀ ẹ̀yin náà wò wò ṣé ní tọ́lọ̀ ń ṣe léèwọ̀ lọ́pọ̀ ni lẹ́gbẹ̀ẹ́ ní tó ṣe lẹ́tọ̀ọ́ ní tó ṣe léèwọ̀ èèyàn ti ẹ̀fẹ́ lè má rí lẹ́gbẹ̀ẹ́ adúrú ní tó ṣe lẹ́tọ̀ọ́ kí ló ṣe wọ tó fi jẹ́ pé ní tó ṣe léèwọ̀ ni máa wù wọ́ ọsàn bẹ ńlẹ òmu pẹnápù bẹ ńlẹ òmu omi àgbọn bẹ ńlẹ òmu mọngò ni òmu kaṣú nìyẹn òmu òwò àtọkọ tí wọn kàn kí ló sori ẹ lẹgbẹẹ gbogbo ń tọdà tọdà tọdà tọdà tọdà tọlọǹda ẹtì wọn wọ àwọn ọmọ tí ń ná kí ẹ bá ṣe ń ṣe. ọsàn ọsàn ń pálí mángò ń pálí ti lè pe ọsàn yìí àwọn papọ̀ pẹ̀lú mango mango yìí àwọn papọ̀ mọ́ banana kọ́ máa dànù rẹ rú bẹ́ẹ̀ náà làwọn ní ìsinfa wọ́n lè pọ́ tí àwọn papọ̀ pẹ̀lú kíni pẹ̀lú orange tó máa pọnu ọ tó wọn ọ wọn ò tún rí bó náà ṣe rí kí ni òmíràn lè pọ́tì àwọn papọ̀ pẹ̀lú kẹ́nápù tí wọ́n tún máa yà káàkiri kò sí ìlú náà tẹ́ bọ́ lọ́wọ́ àpolówó ti nàìjíríà yìí kọ́ lọ́n sànù wa kọ́lá tẹ́tẹ́ bá ti fẹ́ wọ̀ lómi ọtí wọn ìpàdé yín wọ́n lè kọ́ sílẹ̀ pé màmá yóò bì ọtí kànú òmíràn ti sọ pé ẹni yìí ọtí ṣe ni yìí ẹni ibú ti rí oníwàlú kọ sílẹ̀ pé abínibí yàtọ̀ yàtọ̀ sí kí ọbẹ ọjọ́ sí gbogbo òbí yóò sì yá bẹ́ẹ̀ ọtí yìí náà ni ọtí yìí náà ni sẹ́yìn náà sì mọ̀ pé nu gbogbo àwọn ẹ̀yà àwọn Yorùbá náà ń bẹ ẹnu tó gba máàkì nù kán mutí a lè pè wọ́n nọ́mbà wán a lè pè wọ́n bẹ́ẹ̀ torí àwọn kan tún wà bẹ́ẹ̀ pé bàbá àtìyọ ọtí àwọn ni bí àwọn ìjọ ògbóró àwọn south south yẹn àwọn ọmọ ọtí nìyẹn ìyẹn bákan náà àwọn òǹdó wọn yẹn à ògógóró ẹ̀kọ́ àwọn tí wọn ká mọ̀ ògógóró kájájá ògbóró kan pọ̀ ń bẹ̀ wọn tọ́ njẹ́ ṣe títí títí tí wọ́n fi ń pé nábúdàkù kan àbí kìnnìkan bá ń ògógóró ń bẹ̀ wọ́n dára pé wọ́n mú débì ni. <laughs> tọ torí di eléyìí báyìí adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ewu adúlọ́ tó ṣe lẹ́tọ̀ fún wa lẹ́gbẹ̀ẹ́ tó ṣe léwọ̀ pọ̀ nínú owó yìí owó tà náà yìí àwọn ọ̀nà tá à ń gbà rówó tó bá kọ́ nípa òfin ṣẹ̀ríà ewu adúlọ́ ọ̀nà tó lọ ńlá kalẹ̀ pẹ̀lú fi rówó halal halal halal halal halal lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ tó lọ ń pè ní haram haram haram. ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé nínú abala fíkàn tó ní í ṣe pẹ̀lú nítawọn èèyàn bára wọn ṣe nípa ọ̀rọ̀ owó ẹ rí i pé olóhùn ọba mọ sórí pé majority rẹ̀ ló ń fi lẹ́tọ̀ ìdí nu tẹ́ rí òfin pọ̀ lórí ẹ̀. wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba so àjùlọ ọlọ́run ọba pọ̀ tó so gbogbo eléyìí lẹ́tọ̀ fún wa. walakinna aktharahum la yashkurun ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ìdúpẹ́ fọlọ́ àbá àwọn àdúpẹ́ àìdúpẹ́ wàhálà ìmọ̀ọ́rẹ́ ni wà ó kọ́lọ́n dá àkókò sí wàhálà ẹni tí wọ́n mọ̀ọ́rẹ́ ọlọ́ni innal insana li rabbihi lakanut èèyàn aláìmọ̀ọ́rẹ́ lọ́jọ́ sọ́lọ̀ gbogbo èèyàn innal insan ay inna kulla insan dájá gbogbo èèyàn aláìmọ̀ọ́rẹ́ ni wọ́n báwo wá ni ẹ tún yà láì mọ̀ọ́rì tó ilé ìjọba tá a fẹ́ dúró sí lónìí. abẹ́lẹ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ ràn wá lọ lórí àtijọ́ ní ọmọ àdúpẹ́ kọ́ mọ̀ sí wa láì mọ̀ọ́rì ó sì wá lẹ́ni tí wọ́n mọ̀ wọn ara rẹ̀ tí ò ní máa gbé ẹnu lọ síbi tí ọ̀yọ́ kú gbé ẹnu lọ ó sì wá lẹ́ni tí wọ́n máa dóńjì òfin ọlọ́run ọba wa ètò ọlọ́run pé káwọn náà máa sọ dáadáa kó yóò sọ̀sọ̀kúsọ kó ń kálukú wọn máa rántí pé àtúbọ̀tánjà bó lọ́rọ̀ ó sì ríjọ́ gbẹ̀ndà kìyàmà ó sì gbọ́dọ̀ jẹ́ wa lógún ọlọ́mọ bàtí wa jẹ́ láyé mọ bàtí wa jẹ́ lọ́kìyàmà yọ dáa fún wa nù sàárè wa yọ dáa fún wa lọ́lọ́kìyàmà pẹ̀lú ògbọ́lọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa tún bẹ lọ́la ọ̀n bẹ lọ́la pẹ̀lú ògbọ́lọ́ subhanakallahumma